bá fẹ́ jábọ́ wọ́n tún lè tẹ̀lé lọ bí tí mò ń dún ọ̀bá ara wọn mọ́. nà. gbogbo àwọn bí tí mo dákọ̀ yẹn ni mo lè fẹ́ touch pẹ̀lú ìṣẹ́jú péréte tí wọ́n fún mi. mo kí your excellency Anthony General láti lè jókòó láàrin wa tẹ̀ tó wá dóde àkókò yìí láti gbọ́ wá sí i. Ọlọ́run ní jẹ́ jábọ́ ohun. Àmín. Mo kí àwọn lọ́balọ́ba tẹ́gbẹ́ ní ààfin. Wọ́n máa ń sọ ẹrù kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ìgbérù yàn. Ọba tí wọ́n ń gbérù èèyàn. Ọba tó fi ń ṣe adé, òní ṣe adé náà lórí yín o. Àmín mo kí àwọn àlùfáà afáwa afákọlọ àfáàkú mo kí mo kí afáwa àmì ọlọ́run ayatu mo kí mo kí fadúlùlù omi. àṣẹ àlùkálẹ̀ wọ́n kí bàbá wa olóríire. Ayakunlọ́lá. Tí a wá pé kí lé ní. Ẹ̀gbọ́n nígbà tí ẹ̀ ní farabalẹ̀ nígbà tí mo kí wọn ẹ̀gbọ́. Oṣù tó wà sí ṣòro ṣe nílé àwọn bàbá ẹ̀yìn kọ́ ni wọ́n kọ́kọ́ kí. Bẹ́ẹ̀ni. Ní bàbá àkókò wa, bàbá tó kọ́ bàbá wa ní pé àwọn gbà ilẹ̀ ojọ́ lọ. Wá sí bàbá, èyí ni fẹ́ jọ pátápátá mo sì ti jọ yín lọ pa ṣiṣẹ́ owó ṣe ní àwọn afá kí ló tún fẹ́ wí kí ló tún fẹ́ wí wọ́n máa wí fún òfin ní gbọ́. mo kí bàbá wa tí wọ́n kọ́ bàbá wa àyàní pé lòdì kéwú. àdámọ́lá wàhálà dàrú. tí wọn ò ṣe bí àfa kan. bí àfa kan tí ń gbọ́ pé òkìkí àwọn ọmọ akéwù rẹ̀ ń ga ó wá ń pe àwọn ọmọ akéwù kí lẹ̀ tí ń ṣe tí òkìkí yín fi ń ga àwọn ọmọ ní ó kọ ilé àfi ń fo olóko òǹgbò ẹsọ náà kàdé àsàkọ yín kéwù àṣetáni bá kó sùkánú àwọn akéwù olè ẹ̀yà sọ fún apá nínú kàdé tá a fi ń fò yàtọ̀ fún ó kọ̀ a fi ń fò nígbà tí wọ́n wí fún ọmọ kò àmọ́ o nàkàlí yìí ẹ̀rọ ìyẹlẹ́ yìí odi ìlú ni o ẹ̀sìn gbọ́dọ̀ mọ́mọ́ kí ó kankan dáre nígbà tí afọ́ ọmọ lọ àti olórí burúkú pàtàkì kan ti ń bẹ ọlọ́run àfáà tí ò jẹ́ kí iṣẹ́ òun ó tà mọ́ nínú yìí ọlọ́run ọ̀dẹ̀gbọ́n náà dẹ òkú ọ̀fà léwu lọ́wọ́ bàbá bá ti ń wo kàrámọ̀ ọmọ tẹ́wú tí ọ̀nà pé ọlọ́run lòún ṣe ọfẹ́ kàdéhùn nù. ọwọ́ lọ yẹn lẹ́fílà lẹ́yìn ìlú ńgbà tí ó yẹn lẹ́fílà lẹ́yìn ìlú ní ẹ bá lọ sọ fún ìyá yẹn tí ń ta ọtí pé ẹni tó mọ̀ ń wí lọ́mọ̀ kọjá lọ lẹ́kùnlé rẹ̀ ó ní kí ìṣòwò torí tí ń bá ń kọjá lọ èèyàn bí ọgọ́rùn-ún a máa ń tẹ̀lé. wọ́n ní àlóhùn ni onítọ́bájú òní ẹ̀rọ gbé wá wọ́n sọ àfáàmì bọ́ńdù ẹ̀yin lẹ́kùn ìyá abẹ́ yẹn o mo ní ohun púpọ̀ láti sọ ilé ẹ̀ ní àkókò púpọ̀ láti gbà ó. àṣàbọ̀ọ̀fì. wọ́n á gbé bàbá yẹn kan àdánwò nípa pé olórí burúkú yẹn sọ wípé ìwọ lọ lẹ́nu rẹ mú ibi tó wá yìí sí fídíò ti ń gbé ọ nítorí náà bọ́ọ̀mà ẹ̀sìkéèpù ń bí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan náà àwọn ẹ̀sẹ̀ tó máa tó máa pariwo bí ọ̀dà ń ta nínú kẹ́ bá mu tí ìgò kan yà fa tàbí kẹ́ ẹ bá dúró ọmọ òjò yìí tàbí kẹ́ ẹ bá bọ́ ọmọbìnrin yìí sùn tàbí ilé ọmọ òrukàn ẹ lọ bá kó wá ẹyọ kan náà lẹ ní ṣe mẹ afárá wò pé kó lọ kó lé ọmọ òrukàn tí kùránì wí báyìí tó wí báyìí èyí náà ní afárá ti mọ gbogbo ẹ òun nílé ṣe yẹn ó lọ́dọ̀ kò burú ẹ bá bọ́mọ yìí sùn afárá ní àrùn látàkì àmúṣe náà òun ò ní lè ṣe yẹ wọn ní ọjà ẹ bá dún bú ọmọ yìí àfẹn ní kọtà lọ fún sọmú tà án dá pẹjẹ sáwọn dá náà òun ò ní lè ṣe yẹ o ẹ wà mo ti kọ́ọ̀bù kan ẹ bá ń bẹ ọkùnrin tí ń kọjá lọ lákòókò tí a fún mi tí ọ̀pọ̀ yìí ẹ bá tó pọ̀ kan tí tó ń bẹ̀rẹ̀ tí àwọn tí wọn gbé wà lọ ní sí yìí. àfọ olóńgbẹ lọ tòwó bì kan torí Ọlọ́run. àbẹ́ wà ní mọ́tò dàbí ìdí ẹ̀gẹ́. ẹ mọ̀ bàbá bàbá bàbá lọ́wọ́ sí ọrụ nà o kan. nígbà tí fi mú ti rí ọtí àfa àbí bàbá ọmọ yìí sùn ẹni ló ń bá yàwó rẹ̀ sùn lé ọba sùn. àbí bàbá dúngbò ọmọ yìí ọ̀yà ẹ̀yà dúngbò ẹran àgbò odúngbò ọmọ. àbí bàbá kólé ọmọ òrukàn ọ̀yà èso òsínbọ̀ wá òsínbọ̀ gbogbo ẹsẹ̀ tí ẹni ọmọ ẹsẹ̀ ló padà sẹ̀ nítorí pé ìdòwú ọmọ tó wù rẹ̀ ẹ̀ sí ilé. àtọ̀dá ọkọ o. bàbá ìkọjọ òye táwọn ṣẹ̀ṣẹ̀ ń fún olóyìn pòfẹ́sọ̀ bàbá. ìmọ̀ ní wàsálà lọ́wọ́ àmàlà kùnrin ọmọ ìṣeré mi tí ìṣeré bí ọjọ́ owó àṣì bàbá o máa bọ́ra á lè ṣe wá àṣì fún kí ẹ máa bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ dínà. àmọ́ náà ra kéèta tí máa ń bẹ fọ́nà fà tí ìyá bàtà wa bá ti ń bọ̀ torí pé àwọn alákọ̀wé ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe látàárọ̀ pé sá ẹ̀rù bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń jà gbìtì gbìtì gbìtì ẹ̀sìn kó lápé pé sáwọn kan lọ́rùn ẹ̀sìn dé wo iṣẹ́ wọn ṣe. kí ni wọ́n yẹ àwọn jẹ́ kó lápé pé sí lọ́rùn sí. àwọn ara ti ń ràn wọ́n wà sí kó máa bá yín ẹ̀fọ́ ra ẹ̀túnbẹ̀ ṣe o gbogbo ọjọ́ tẹ ẹ bá ti rí bẹ́ẹ̀ ènìyàn ọ̀tá kí ó sùnwọ̀n ẹ má kókó yàn bẹ́ẹ̀ débi pé ẹ wà lójú àgbo láti máa ṣe correction fún àmì àtọ àmàmà náà sì fàdíyà ká máa ṣe correction fún yàn láàrin àgbo ẹ ẹ lójú tì í. àyàkúrú láàrú nàámú. afáyìnbó á ṣe gbogbo ẹsẹ̀ tí a ní ọmọ sẹ́ta ó sì ti bẹ̀ lọ́n pé gbogbo tí jẹ́ àṣírí òun ọlọ́run mọ́jọ òtún ọlọ́run wá ní òṣìṣẹ́ o sì o sì lo gíra o jẹ́ kí o fi tẹ̀lé sínú bú ẹsẹ̀ mẹ́rin dé èèyàn lásán ọ̀gbọ́dọ̀ tẹ̀lé sínú ẹ̀ ọ̀dà àná wọ́n wá bú ọ láti rí ibi tó ibi tí a ń ju ọ sí ibẹ̀ náà ló sí ìsì ọ wá ń sí ìkì gbogbo àwọn àwọn ọmọ tí wọ́n gbé ọlọ́run wọlé àfáwọn jẹ́ ọ̀dà mẹ́ta wọn bá lè fò mọ́ kí ni àwọn ṣe lọ́jọ́ ẹ̀dọ́ wájú ara ẹni wọ́n bá ń gbé hàn àwọn òní àwọn eh, àfa àwọn lọ́sẹ̀ àfa táwọn ọkọ̀lá rẹ̀ fò lọ́sẹ̀ bọ̀yá wọn lọ ọdún àfa àkọ́kọ́ tó bá wọn ṣe sí yàrá ló ń bá bá wọn ṣe sí yàrá káà ah, àfa yóò kú o ibẹ̀ lẹ́yìn òkè báyìí tó síìkì síbẹ̀ kọ̀rẹ́ ni gbé wálé ni nígbà wọn bá gbé wálé ìjẹ́ kí ni àwọn lè ṣe tá a fún òfin gbádùn wọ́n láti kẹ́ ẹ̀ lọ wá ẹyẹkẹ́yẹ. ẹyẹkẹ́yẹ. kẹ́ wá igikígi. igikígi. kẹ́ wá ìsásùn kísásùn. ìsásùn kísásùn. kẹ́ wá àrùkárò. àrùkárò. kẹ́ ẹ ṣe pẹ̀lú igikígi. kẹ́ ẹ ìgbà náà kẹ́ wá lọ gbé fún èèyàn kéèyàn. ẹnì ìdúgbò yàn kéèyàn. tó bá ti èlé dé àfààní ọgbà náà. Allah ẹ máa gbọ́ yòókù tó tọ́lọ̀ gbà mí. a àwọn ọ̀rẹ́ wa bàbá ní àhásánù kọ́ọ̀lá. mi ti lò kó ó ní kí n tọ́lọ̀ lọ́ọ́ ti kù mí ni ẹ̀bùn wọn. mo ní wàá ṣòro ṣe nílé àwọn èèyàn mélòó kan mo ń tọ́jú ibi ọ̀kọ̀ọ̀kan ẹ̀yin lọ́balọ́ba bí wàá ṣe ti ṣe ní ṣòro ṣe ní èyí ẹ fi dọ́ọ̀dì ọba súnìkì fúnlé o kéyìn náà ṣe bẹ́ẹ̀ olùmọ̀ẹ́ lọ mọ́ta olùwọ̀ ọlọ́run orí àpèrè rẹ o wo náà mọ bọ́lá ṣe máa ń gúnyàn ní ìdí okú láàfin rẹ ẹ̀yin tẹ́ fún mi lákòókò lẹ̀ kí n kí ọlọ́run o ọlọ́run mo kí ọ o àwọn eléyìí ò kí ọ o. ẹgbọ́n mi kìlọ̀ ṣẹ́jú mẹ́wàá àràtà mímu o ọdún bẹ̀rẹ̀ o mi tí lò ṣe pé mo mọ pé fóònù dání bí o tí mo wọ kí o. àwọn náà wá àsìkò àwátẹ́là. ọba ìwọ sọ wípé ọlọ́run èmi wá fẹ́ fi orí ààyè ọlá lẹ̀ lọ jẹ́ pé rẹ̀ ní maka ó fẹ́ kó ṣe nǹkan kan fún mi kí ni nǹkan náà ó ní gbogbo ẹni ọba bóun ṣe ájì ọdún ìwọ lọ́mọ ìjọsẹ́ ẹnì kankan tó nígbà ájì rẹ̀ wọ́n wá dé mẹ́ta wọ́n ṣe ájì tán lọ́nà wa ni kó gbóhùn láti sọ́nà pé gbogbo àwọn tẹ́ wá sáájú ọdún ìlú ọba ni wọn o àfi lájọ́ bá jáde kan ọlọ́run àdéhùn èmi rẹ kọ́ yìí ṣé bí mo sọ pé kọ́ mẹ́jọ sẹ́kẹ̀dì kankan ọlọ́run ní aráàlú rẹ náà ní ọ̀jágbá ẹ wá lọ wá wá nígbà wọn wá wá wọn bá rí i pé àfáà ni àfáà yẹn sì ti yẹn lẹ́fílà títí ẹsẹ̀ rẹ̀ fi gbó ọyẹ lẹ́fílà fún forty years gbogbo bí bá ti yẹn lẹ́fílà lọ́dún sọ pé èmi gba ìlú rẹ̀ ọba ìwádẹ́yìn rẹ̀ kí ló sàlámà lẹ́kùn àfọ́ọ̀mọ̀ pé yàtọ̀ tẹ̀ ti dẹ́yìn o ó wá wá títí harifa gbọ́ sálámà kò tí ìyíjú sẹ́yìn ti sọ pé ọba lágbájá ọmọ lágbájá wọn náà ti gbọ́ ntọ́lọ́mọ bá wí pé ọlọ́mọ pa ìṣe òun kábíyèsí ní bẹ́ẹ̀ ni kí ló wá ṣe ó níyà òun lòún ṣe bọ́lọ́mọ bá ti fẹ́ rẹ lẹ́sìn ní bẹ́ẹ̀ náà bá ṣe ìyá yín ẹni lọ́nà lọ́wájú ọlọ́run. àbọ̀wò. mo náà mọ̀ kéwú wọn ìfẹ́ náà kéwú lọ́dọ̀ àwọn oníkéwú wọn ọ̀fẹ́ náà wọ́n dàbí tó ní wọn ẹkùn wọn ṣe ní tó fẹ́ kí n lo ẹ má ṣe ya yín o ẹni wọn ṣe tó ya yín tẹ́ bá kẹjọ rẹ̀ wà ló ìdátẹ́ta ti ya yín yẹn máa dà tí ń lọ ẹ̀yin alákọ̀wé kí ló dé tó dé wípé language ní tẹ́lẹ̀ bá fi mọ ìmọ̀ kì í wà recognize lọ́dọ̀ tí sóyìnbó ni wọ́n fi ń ṣe mọ́tò ní Greek tó ìbò ni wọn fi ń ṣe mọ́tò ní Germany àwọn tá a wá ń ka kéwú tá a dé kò pòfẹ́sọ̀ àwa di àfa alágbo àwa di àfa àtọ́jà yìí pé bàbá ṣe òògùn oúnjẹ bí àjẹun àwa di àfa àtọ́jà yìí pé bàbá lọ bí ìkó wọn àjẹun àwa di àfa àtọ́ba jẹ́sí pé gbogbo ọ̀bá kú ńmọ tuntun lọ tuntun mọ gbogbo ọ́fíìsì wa lẹ́tọ́ bàjẹ́ ẹ̀ pé wá sísìlé mọ́ àwọn àwọn wàṣíù àṣọ àwọn lẹ́ ń pè ẹ pẹ́ sílẹ̀ ìyàwó mọ́ alága àdúrà alága àdókòó tọ́ba tí wọ́n ń fẹ́ ṣe freedom ọ̀gá ọ̀gbìn náà sọ pé wọ́n aṣá ní wọ́n ata wọ́n ata wọ́n ata ẹ gba gbogbo owó tó lóye ẹ wà ní ká fọ́ kó ṣe wá kó ṣe fàdúrà sí làfọ́ ọba fi èpèlè ẹni tí ọba náà gbóhùn fẹ́ kọ́ mọ̀ ọ́ sórí burúkú kọ́ mọ̀ ọ́ mọ̀ ọ́ sí owó èpèlè ìgbẹ́ àwọn amakéwúdà rẹ̀ ní òkú olùsì àrùn ọ́fíìsì tá a lò. this country language tí ohun tó pọ̀ jù ní ìlú yìí tó ń lò ó ní Arabic language seventy five percent wa là ń ṣe àwòrán àwàkùbárò là ń dìde a professor Dr. Edward Geremangba ọmọ ìlú òyìnbó ni ó ní nǹkan kankan ṣoṣo ló àtàkì ohun tó fi di mùsùlùmí. Allah, Allah, Allah. I'm looking for a commander that can command ten people àbí ten thousand people at once. àfáwà kan wá dáná pé ten thousand people. A commander in Islam can control one million or seventy million at once. Allah. ẹ̀dá lẹ́sẹ̀ fóun ni wọ́n sọ wípé nígbà tí gbogbo wọn bá sọ pé Allahu Akbar Allahu Akbar tílẹ̀ ìmáàmù bá ṣe lè sọ pé Allahu Akbar làdáni ní kọ̀mẹ́dà tó máa sọ pé Rabbana wa lakal hamdu wọ́n bí ìyálẹ̀ yẹ nìkan ni kó sẹ́kù lórí ìlú. láti bẹ ọkọ̀ tó nítorí ìjọ òun lójú èdè tí ọ̀gbẹ́ lójú lọ́jọ́ pòfẹ́sọ̀ ló dé ìdí mùsùlùmí. ìyẹn lọ́kọ̀wé mo rán yín sí wọn ní your excellence àbẹ̀wò ni fìlà bí wẹ́wẹ́ ẹ̀jú sẹ́kù. ọmọ adégbà lóòdù ládùn. ibi tí mo wá ń lọ. àyà gbogbo ńlá. bàbá tá a wá ń pé tí mò ń pẹ́. àmú ìdí ìyá ayélujára kò dá tí. àmọ́ ọ̀yà díì.

bi alafi di ati. alakasa alafa ati bi alafi di ati. bíbélì ti yorùbá máa bí nàìjíríà. bíbélì ti yorùbá máa nàìjíríà. oríta mo máa yí sanu sanu sanu ṣe láti. orí fún tàbọ̀ تنشئ سقفي يهنئك الحبيب àbùkọ́ kún yòhánìlì wùkà yòhánìlì wùkà yòhánìlì wùkà bọ̀dọ̀dá sẹ́yìnbù sàkọ́fìyà. àyè ẹ̀sìn ẹ̀ ti tí ó jáwé lé lọ́dún tí lọ́dún náà mo ń gbéra mi ní ọmọ bàbá ó wá náà mi tó lágbá wà yẹn sí. ẹ̀yọ́ á ní wúkà ká ṣe ìmúṣàkọ̀ fi. sátánù bẹ́ẹ̀ ní sàmúwá tó yà lóòótọ́ èmi fúnra náà nínú pápálàgbà ni mo ti ṣe fifty five years in dá wa. wọ́n ní yọjú ìlú ṣe fifty five years ní bàbá yìí ṣe seventy seven. ṣé kí ṣé kí ẹ̀yin lọ bẹ̀rẹ̀ ni. yóò á ní wúkà ká yóò ní. التورع ميزان مرتكب وبه تكيل المعالي يؤمن ابنك شيخ سبا فيها يؤمنك ابنك شيخ سبا فيه لأنك شيخ أبو حنيفة سيؤمنك سيؤمنك سيؤمنك سيؤمنك fọdílùkan máa ṣòro kan ṣe é. sàyákọ́lùdù fàbílù kárí máa ṣòro kan ṣe é kiri. sẹ́yìn bí káyìrá ló kó dá tí. ẹ̀rí ọlọ́dà tẹ̀lé yìí káyìrá ní ọ̀dà tí. sàlámù àlá ìbá bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ọkùnrin kú bẹ́ẹ̀. Salamu ala ìbá àyẹ̀. sàlámù ọ̀la ìbá bẹ́ẹ̀ wà á ẹ̀dẹ́. sàlámù ọ̀la ìbá bẹ́ẹ̀ wà Bọ̀háàzì. ẹ̀yin kábíyèsí ṣe ti rí tí mò ń wí ẹ̀yin má jọ wọn o àmọ́ àwọn tí ọkọ̀ kọ́kọ́ náà làwọn afá o. àmọ́ mo ya dín. àwọn bàbá rẹ̀ láti gbọ́ tiwọn tẹ́ wí nìsín nígbà tí ṣètàn máa sọ ẹrú ké tata rẹ̀ ọ̀dọ̀ àwọn aláfa rẹ̀ sọ̀kalẹ̀ sí o. asúlíọ̀n. àyà àmọ́mọ́ ya dín ní ya kàìrà ìhùdà tí. ṣé kí wọ́n tu orin tí wọ́n kọ́ ọ̀rọ̀ asolitɔna limuhazi kasa doati lakɔdidakala yi diini baba wa ɛsi e o kɔjɛ ni. amuya diini. ẹni tí ó mọ̀ iye ẹ̀sìn ló kọjú bàbá sọ yìí. yá àgbà yẹn lálewo dá tí. wọ́n gbé kílẹ̀ náà ẹ̀ gbé ìnàró àsúnlé tá a darí wọn àti kazádùn àti. títí tí gbogbo ara ìlú wa rò ní màlúù ọ̀sọ́sẹ̀dá wa máa dàpọ̀ tẹ́ ń wá ronú sùtọ́nù wa ìṣẹ̀lẹ̀ àdùnní. làkọ́ni kàkà láti mọ wá ìṣúká níbo yóò tà á. wá sí wọ àwọn ilé tẹ́yìn fún ara yóò lè ṣòǹkà rẹ̀ tí wọ́n jọ bèbè àjà. kàtàkì bàá ti bì á náà bì níbi àti. àìmọye bílíọ̀nù bílíọ̀nù èèyàn ní ẹ ti gbọ́ kásẹ̀tì yín o ti jẹ́ wọn náà sí. ìbẹ́ni láti yọ ọdún. ayé àti ọmọ kíkà ọ̀fẹ́ tó wà nílà káwá sọ wípé èèyàn ẹyọ kan ṣoṣo lọ́lọ́run tara ayé là ọ̀gáfà alákàfàrà yẹ ọ̀rọ̀ ìdí àwọn ó tó fún yín fún àyíkọ́ gbẹgbẹ. ìbẹ́ni láti yọ ọdún mama nàìjíríà. ìyá yorùbá ìgbọ̀nsẹ̀ tí wọ́n gbowó àjà ní bẹ́ẹ̀rù tí wọ́n sọ pé àwọn ọ̀mẹ́ ti bẹ́ẹ̀. Musa wọn mọ̀ án. orí múta wọn mọ ìyàsán ramusa sì láti. àwọn adá yìí náà gẹ́gẹ́ bí ọ̀tá ọ̀bọ̀n táwọn sójà máa ń wá káàkiri. tàbí tọ́pọ̀ èdè miss wọ́n wọ́n múlẹ̀ yìí sí. yóò á ní òkà bùnúkà ṣe ìwé sàbáfì. yóò á ní ṣe ìsàkọ́fì ọmọ rẹ̀ sàkọ́fì ló ń kọrin kí ọ dáadáa. Sọ́kẹ́ yọ ní kú òní nínú ọmọ bàbá rẹ̀. Ó ti ká pẹ̀lú ọgbà wájú mọ́. Bàbá bàbá dáadáa ṣe ìkànnà Abuhari Bàtí. Ṣé àná Abuhari ìyá? Bàbá Mọ̀lẹ́dí àrà, àdúgbò ẹjọ́ rẹ̀ lẹ́ẹ̀kan. Thank you very much. Àbẹ̀sù ọ̀dà kan lábàá dúró bẹ́ẹ̀. Àràrà. Ah, bàbá ah, àgbàlagbà dúró bẹ́ẹ̀. Bàbá àgbàlagbà dúró bẹ́ẹ̀. Ẹ wá aráńdọ̀. Inshallah. Yes, lẹ́sọ̀ alẹ́ tọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún. Sàyúkúládù. Sàyúkúládù. Fọ́dílù kálẹ̀ máa ṣókù ṣe ibi. Ọlá yín ọmọ bẹ pẹ̀lú wa gbére. Bí Ahamada ṣe yìí di kéèrè lè wò dáàtì. Pẹ̀lú jọ́jọ́ máa ti dákọ̀ ànábì Muhammad wọ́n máa dákọ̀ yín pẹ̀lú ẹ̀. Sàlámù alá ìbálẹ̀. سلام على عباد والإيد àlàáfíà ọkọ máa bá ìlú Ìbàdàn tó ṣe sùúrù ọmọ yìí tó ìwà iná rẹ̀ ti kọ́kọ́ tó báyìí àlàáfíà ọkọ máa bá ìlú Ìbàdàn tó pòdùsì irú yìí nítorí eighteen century nígbà tí lọ́ọ̀rì gan ò tí ì ní ìlú mọ̀ Ìbàdàn ti jẹ́ Ìbàdàn ìlú mọ̀ èmi kọ́ ọmọ owó ṣé wàá dáná olùkẹ́ má lọ máa ṣàṣìyẹ o. Nso. Sàlámù àlá ìbádọ́wà ní ẹ̀dẹ́. Àlàáfíà kọ́ máa bá ìlú Ìbàdàn tó pòdúsì yín àti inú ẹ̀dẹ́ tó pòdúsì ọmọ yín. Kàṣẹ́ ní àlọ́ wa ṣe wà dákun ara sẹ́kùn mo ti lù ú kẹsẹ́ lè sè kó tó ní gbélé tó lè fi jọ bẹ́ẹ̀. a fi àkókò ìpè aláàbí bọ́lá oyè bá ń jí kí wọ́n máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀ kí wọ́n sì wá sọ̀rọ̀ kẹ́ tí wọ́n fẹ́ fún wa. aláàbí mo lérò bẹ́ẹ̀ bọ́lá oyè bá ń jí managing director chief executive officer national island waterways authority NEWA ẹ ẹ máa lọ ẹ máa lọ dáàbò àbẹ dá inú olólùfẹ́ àwọn afá púpọ̀ mi olólùfẹ́ àwọn afá ẹsẹ ìgbà àwọn afá tó wọn yín lọ́dọ̀ wọn náà wẹ̀ wọn lè bá wọn dúpẹ́ lọ́wọ́ yín ẹsẹ. pàdé ní àti ọ̀nà tó nira yọ. Ó lè wá bí pàṣẹ àti láti wá.

ẹ bá mi mú àká nàmbà àká nàmbà bọ́wọ́ lọ sórí ìjókòó aláàjì Bọ́lá Oyèbánjí wọ́n ní ká bá wọn dúpẹ́ fún bàbá pé wọ́n kó àdó tí àwọn láti bá wọn dúpẹ́ gbogbo àwọn àfáà pé wọ́n kó ẹ̀fí àwọn sílẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún mi tó gbé àwọn lé ọlọ́run àwọn ọlọ́pẹ́ táwọn dùn èyí táwọn lọ ní ti gíga ọlọ́gbogbo wọn lélẹ̀ láhàúlà ètí wọ́n fẹ́ fún wa wọ́n ní ká bá àdánṣẹ̀ wọ́n yóò fún wọn ní àká nàmbà nísìnyí báyìí a tún kí gbogbo àlejò tó wọlé we recognize all our dignitaries that are just coming in we appreciate you a lot we say we thank you to you. ọ̀nàjà ọ̀sẹ̀ ní ọ̀làwọ̀tọ̀ lecture ọ̀nàjà ilé ọ̀làṣùpọ̀ we are recognized. ọ̀nàjà ọ̀sẹ̀ ní fat ọ̀làwẹ̀pọ̀ victory plate we really appreciate your family man thank you very much. next lecture baba wa fakala sheikh abdulrasaq wọléọlá afakala lẹ́kítọ̀ ẹlẹ́ẹ̀kejì torí ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ ká lọ jókòó. ẹ jẹ́ ẹ jẹ́ ká lọ jókòó torí ọlọ́run. bíbá yìí èrò ti pọ̀ jù. ẹ dàpọ̀ ẹ jẹ́ ká lọ jókòó lẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم ملك يوم الدين ملك يوم الدين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحبه وسلم آمين آمين مكي يا tí wọ́n jẹ́ celebrant of the day ẹ̀wọ̀n kìíní ní ọkọ̀ yìí ọkọ̀ coronation náà gbogbo tí yóò tún five minutes lọ five minutes náà coronation yìí alábẹ́ coronate bàbá wa as sultan wa izi kìíní kan kú ní coronation náà ẹ̀ tí wọ́n bá coronate and coronate today's date is also being coronated. This place It's also being correlated. Everyone places here are correlated. Catching correlation, we are seeing often in time to last year. Àwọn àpapọ̀ fi wọ́n ti ṣe wáàsì. Wáàsì kọ́lá ṣe ń yìí, àwọn aṣáájú àwọn dúpẹ́ fọ́nà kọ́nà ṣe ọ̀la ìgbà yìí. Ọlọ́run ló ṣe lọ́lẹ̀. Let me post it to the point. Bàbá àpapọ̀ ìgbà tí wọ́n ta lọ́ṣíwáàsì fún wa, wọ́n ní kò lè má lù. فسيرى الله امنه ورسوله والمؤمنون قل ايمانكم اعافاكم الله قل ايمانكم فسيرى الله امنكم ورسوله be righteous do righteousness má ṣe dáadáa فسيرى الله امنكم ورسوله Allah will seize it Allah will recognize it first ورسوله What can you project is second. Wọ́n ni wọ́n gbé lọ́wọ́. Wọ́n ni wọ́n gbé lọ́wọ́. Ọlọ́run ó rí. Ọlọ́run ti ẹ̀sìn yìí. Ẹ̀dá kan wá tájà wẹ̀ ẹ̀ka lẹ́nu ìbẹ̀wá ló ń lọ́wọ́. Ọlọ́run ó rí. Òdíṣẹ́ rẹ̀ ó Àwọn òbí ni ó Tí ẹ tí ẹ bá wá ṣe ìgbìmọ̀ bá rí òun ló mọ̀. Those who are in the right place to recognize you, sir. Mm wọ́n ti recognize mi. alhamdulilayi. nínú metaphysics metaphysics of the future. tọ́ba ní kíni kan ó ṣẹlẹ̀ ọ̀dọ́ tí wàá ní máa ń ṣẹ̀ṣẹ̀ pé ó fẹ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọlọ́run ti pẹ́. ọlọ́run ti mọ̀ ẹni sọ̀rọ̀ tó àdìrí wá yìí sí ìkúrò ní pẹ́ dárísà. alhamdulilayi. ọlọ́run tó wá ní pé ẹ̀ ṣì ń rìn tí òfin dàrú hmm. ọlọ́wọ́ ní yóò dàrú fún yín. amiina. alasani ọjọ́ muhammed. ọlọ́wọ́ àlejò. ọlọ́wọ́ àlejò kẹ́kọ̀ọ́ yẹn bá yín gbọ́dọ̀. alhamdulilayi. ẹ ti ní kí wàá jẹ́ wá sí mi fẹ́ tẹ̀lé bàbá àdàpọ̀ fún mi. àwọn oníwàásí tí a fi bàbá torí ìbúlẹ̀ wà nínú àwọn àwọn àwọn ṣé wù yìí àwọn wà nínú wàásí ó bá táwọn ti sọ pé fóònù àìní oníwàásí. ẹ dẹ́kun ẹ jẹ́ ká máa jẹ́ kí bíbá ìṣe ṣe ká máa ṣe lọ kún wa ìzàn látàkùn kọ́ di yẹn. kún wa ìzàn lẹ́tẹ̀kùn kọ́ di yẹn. ẹ jẹ́ àmọ́ ṣe wá sí ẹ má jẹ́ àmọ́ dájọ́. ọmọ ọmọ akọ. ìlànà ìjọ wọ̀ náà kò tọ́ sẹ́yìn kankan ẹgbẹ́ ìgbọ̀ wọ̀ náà òun ló ṣe for twenty years làpọ́nlé fi wà mẹ́ wọ́n ní ọba kan àmọ́ káàkiri gbogbo yìí bàbá ọba dàpọ̀ má mi gbé ìdílé lákòókò náà torí táìpù ọba kan ó wà sọ ìtúsísì ó dẹ̀ ní compassion fáwọn tí ń rú yóò wá jáde lálẹ́ nípa ọ̀dọ̀ lè tọpin pé àwọn náà sọ̀rọ̀ òun yóò ti dá fún ní adjust. kẹ́kẹ́ wáyé ṣe gbogbo ayé wọn ni wọ́n fẹ́ tó wá sọ́nà. Hmm ọmọ àyè wọn wá gbé ẹni tí ó ti gbọ́dọ̀ sí bàbá yìí lẹ́nu ó wá lọ́jọ́ kan wá dáàrin ọjà nígbọ̀lẹ́ wá bá òkú kan lẹ́lẹ̀ ẹ dàkú wà fún wọ́n ṣe fẹ́ẹ́ lẹ́nu ó bọ́ òkú kan lẹ́lẹ̀ òkú tó bá lẹ́lẹ̀ yẹn ó wá rí pé ṣíṣí é àwọn èèyàn kọjá lẹ́gbẹ̀ẹ́ ó ní o tẹ̀sí ó dẹ̀ disguise ní ọmọ kóun lọ́ba ó ní kílí tẹ̀sí kílí tẹ̀sí lè bu àṣírí ẹ̀ wọ́n ní ah, ọ̀mùtí ni oníṣìlẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ exemplify ẹ má bínú pé mo lò ìgbà tí mo lò wọ́n ní ẹ̀ṣẹ̀ personify lẹ́nu yẹn gbogbo ẹ̀ṣẹ̀ ní lọ́ṣẹ̀ wọ́n ní aláìsàn ó wà mí òun bẹ̀rẹ̀ rasul hmm. ọba ní ìbáraẹni wà lẹ́bi náà ẹ jẹ ẹ bá ẹ bá ṣírí ẹ pọtọ hmm. ọ̀rọ̀ kọ́ bá kọ́ bá sanwó fún ní ẹgbẹ́ ìsọ́lé rẹ̀ hmm. ó ní sọ́kọ́ ilé ìbátan ti lówó kọ́ bá jọba kọ́ gbé òkú yẹn lọ́lé ọba lọ́lé lọ́lé yàwó ẹ̀ ọba disguise ó wá sọ fún yàwó pé ìwọ yàwó mi àwọn yàwó òkú yìí kí ló rí sọ́pa ọkọ rẹ ó ní ọkọ mi wàlí ìlú mi làwọn olùyà ìlà ó ní wòlíì inú àwọn wòlíì ọlọ́run ọdún gbọ́dọ̀ àlú ọ̀tọ̀ ni wọ́n sọ wọ́n sọ kọ́ńtárì ní ìdáwọ̀ aráàlú sọ ó ní bẹ́ẹ̀ ni ó ní kò yé wọn ni ó ní ọkọ mi òṣìṣẹ́ ni mọ́gbọ́wọ́ oṣù ó tó bá ti gbọ́wọ́ oṣù ní wàá dánwó yẹn sí mẹ́ta ìdá kan nú ẹ̀ yóò kó fún un pé owó táwọn òfin jẹ oṣù kan yìí hmm. ìdá kan yóò lọ lè fi ra ọtí bá ti wá ra ọtí yẹn wá ń wọ lọ sí àgbàlá hmm. ó wá rí pé oníṣọ́kàwé kẹfẹ́ yóò kú síbẹ̀ yóò kí owó tí ẹ̀sìn tó yá ọlọ́run mo dúpẹ́ fún ọlọ́run nínú hmm. ọtí táyé wà lẹ́yìn ọba tó wú lóṣù yìí mo ti rà á bẹ̀ mo ti wé sí ó ní yóò pe àwọn aṣẹ́wó wá yóò pe wọn wálé èèyàn ló ń gbà pàdé ló wà sanwó fún wọn alhamdulilayi lọ wúlò inú àìdátẹ́lẹ̀ yóò bá ṣe pẹ̀lú kó ṣe pàdé pẹ̀lú ṣìnà mo di lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ ní táàrí ọ̀tọ̀ ní tọ́lọ̀ òní. kúńkọ́ kúńkọ́ ìwà ìzọ̀ lẹ́tẹ̀kọ̀ kọ́ọ̀dì yẹn. ìyàwó wa ní ṣùgbọ́n àdéhùn tọ́lọ́run tọkọ̀ òun ṣe kò tí ì àdéhùn tó ṣe gbà fún bàbá bàbá Muyideen ọlọ́run ti mú iṣẹ́ lónìí. alhamdulilayi. ó lẹ́nu ìwé rẹ̀ tí ì ṣe báwo ni ò ṣe tí ì ṣe ó ló sọ fún mi pé ọba àlú ni ó wàá wo ẹ̀rù tó bá kó ó lóṣìṣì látọ̀ kó sẹ́wọ̀n pé wá tú kágbó fúlájì tó lò èmi náà lọ bá bọ́lá ò ṣe pé àdéhùn yẹn yẹn kú ní ìbẹ̀rù ẹjẹ́ àmọ̀ ṣe dábàá fẹ́ ṣe ní dáadáa. sọ̀rọ̀ ọ̀la Islamic sees it and the believers they will see it also. Subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin wa alhamdulillahi rabbil alamin. Shukran ni Maulana. Sheikh Abdulrazak Wọliola Afarabala. Jazakumullahu khairan jaza. Èyí tó kọ́ ọ̀la ní àríwá sẹ́yìn. À ń good message. Message, okay eléyìí tí ò ní gbà sìkò rárá. rárá o. àwọn tá a fẹ́ máa pè ní sìn ìṣẹ́jú méjì méjì. méjì méjì náà ni insha Allah tẹ́lẹ̀ àkọ́kọ́. amiru láti Èkìtì state ìṣẹ́jú méjì. amiru láti Èkìtì state. bákan náà ẹ jẹ́ kí n kí ájá olórí Halima tí wọ́n jẹ́ olórí kábíyèsí ọba Yorùbá ní gbogbo ilẹ̀ Kánò akinwọn ajiyaji masanoku yayade yaya lafiya yayajin daɗi ní gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ. bá a dà bọ̀ wá. báàmì ni olórí tá a pè wọn ìṣàwùsà o ọmọ yorùbá ni wọ́n ọmọ bàbá sì ni wọ́n àwọn yìí jẹ́ pé ọba yorùbá nílẹ̀ kánò. òun lọkọ tiwọn. ṣé mo pé ká ṣé mo pé ní haúsá náà ni wọ́n máa sọ jù. bẹ́ẹ̀ni. à ń lọ bí láwà ní báyìí. bẹ́ẹ̀ni. àti wíláwà ní ibẹ̀ là ń lọ báyìí. sultan wa ìzé. ẹ lọ síbi ètò láwà ní wíwé wọ́n ní kí bàbá wa kí wọ́n wà kí bàbá wa jòkóó bá a ṣe fẹ́ wé láwà ní ọba gbogbo níwàásí ní gbogbo ilẹ̀ Yorùbá. Sultanul Wa'izin. ẹ jẹ́ ká sọ pé Allahu Akbar. Allahu Akbar. èyí tí ó máa kọ́kọ́ ṣáájú òun náà ní ká gbọ́ nípa ìfọ̀npẹ́sí ayé bàbá wa tó wà sí àgbáyé. that is going to be the biography. káàmọ bí wọ́n ṣe lo ìgbésí ayé láti bẹ̀rẹ̀ títí débi tí wọ́n dé yìí. biography òun ni èyí tí a kọ́kọ́ kà síwájú kí a tó wé láwàní. Barrister Muhammadu Lawal. Barista Muhammad Al Awal. I really thank and appreciate every one of you. The Disciples to me. now we quickly listen attentively and listen to uh, the biography of our Baba, Alhaji Sheikh Dr. Muhyiddin Ajani Bello. Uh, Join me. Open the book up to page number three. Page number three. That's where we have the biography. Alhaji Sheikh Muhyiddin Ajani Bello was born into the family of Alhaji Bello Ajani and Alhaja Ubeida Bello at Orulu compound Itaolukoyi, Labo Street, Ibadan, Oyo State of Nigeria. Arolu. Aha. In the year 1940, he started his elementary education at IDC Primary School in Nikuro, Ibadan, from 1947 to 1952. After his primary education, he stayed with his uncle, Alhaji Busari Yayi an Islamic preacher who literally introduced him to preaching by following him about. In the year 1950, when Alhaji Muhyiddin Bello was exactly 10 years. In the year 1950, when Alhaji Muhyiddin Bello was exactly 10 years, 10 years old. He developed interest in Islamic preaching when he was taken to Baba Kamaluddin preaching at Ojaba Central Mosque, Ibadan. From that, ten, from that tender age, he started preaching through the nooks and crannies of Ibadan city. In 1957, he went back to IDC Secondary School, Elikuro, Ibadan. From there, he attended Maru Arabiya College at Elikuro, Ibadan. In 1963 to 1967, due to experiences gathered along the time, Alhaji Muhyiddin spent four years instead of the normal five years and was asked to sit for the certificate examination in Arabic English in Arabic English at the University of Ibadan in the year 1968. He got his first teaching appointment with Ansari College, Shaki, Oyo State in 1968. In 1969, he was sent from Ministry of Education Ibadan to Abeokuta Grammar School for teaching Alhaji Muhyiddin moved out of Ibadan in the year 1970 after lost his father in 1969. He came to join his senior brother Alhaji Yunus Ajami for a year. In 1971, he started work with the Southern Center of Nigeria, Kano branch. Carlo Branch Primary School as a teacher. Alaji M.K. Idris, the then chairman of Education, Education Board of the Society, developed interest in Muhyiddin because of his talent in his sermon preaching. He witnessed one of Alaji Muhyiddin preaching at Alhaji Abdul Wahab Yusuf house at Yoruba Road, Sapukere Kano. Alhaji Idris approached Alhaji Muhyiddin to join the society and later became the missioner of that branch Tedbir. 1921 to 1971 to 72 Alhaji Muhyiddin fully joined the Ansaruddin Society as registered member. He was the one of the arranged he was the one that arranged the first public Maulid Nabi Fasaludin Kano under Alhaji Abdulaziz Yusuf, who was then missionary. Alhaji Muhyiddin, who was then who was then the missionary. Alhaji Muhyiddin was the one that suggested that idea of having a mosque for the society. The society was then praying at the ATS primary school premises. It was through fundraising at the open air preaching of Alhaji Muhyiddin Bello then that the society started planning on how to build the first mosque at Sanusi Street in 1972 stroke 73. He performed his first holy pilgrimage to Mecca. Alhaji Muhyiddin worked his first Islamic album in 1973. He registered he registered Bushra Record Company in 1973 and continued serious preaching from the year from that year again. Alhaji Muhyiddin became very famous and popular in Islamic preaching in the year 1995. In 1970, in 1996, during some of these Islamic propagation, he had a fatal accident along Lagos-Ibadan Express Road in the year 1996. And we give thanks to Almighty Allah for sparing his life for us. Can somebody say Alhamdulillah? Alhamdulillah. In 1997, the Islamic Association of United States of America invited him for Islamic preaching, which he, Sheikh Muhyiddin, had the opportunity to visit the then president of the United States of America, Bill Clinton. He stayed in Chicago City, but lectured in cities such as New York, Washington, D.C., Maryland, Dallas, Houston, Texas, Florida, Miami, Los Angeles, and Minnesota, which he delivered over 40 lectures in 1998. He was invited by Asalatu Rahman of the United Kingdom, which he lectured in many states like Manchester, Dublin, London, and other cities in Europe which he delivered twenty-seven lectures before returning to his base in 1992. In 1999, he was invited to Côte d'Ivoire, Abidjan, and Republic of Benin, Cotonou, where he established new branch of Ansarudin in two cities, and he was later invited back to the United States of America and London for propagation of Islam in collaboration with Islamic Association of America and Salatul Rahman United Kingdom. At the United Kingdom, Sheikh Muhyiddin was privileged to visit Cambridge University where he released one of his albums, Madihun Nabi, for the university. Allahumma ya Rabbi. وسيد سعادتي The university asks for his permission to allow the Arabic students use the lecture for their thesis. For example, Professor Abdulrasheed, the man of the University of the Lord, wrote his thesis on that in Brussels. Over four other students have also used it. Two of them are from the University of Ibadan. Also one of one of Alhaji Muhyiddin first students at Shaki Oyo State of Nigeria. Alhaji Ashim is the chief imam of Nigeria Muslim in Dallas, USA. In 20, in 2000, Sheikh was invited back to United Kingdom for fundraising of their new mosque. In 2016, Sheikh Sheikh was invited to Dubai where he lectured in Abu Dhabi and later crossed to Spain, where he stayed at Barcelona and lectured in several states over there before he moved to Paris for propagation of Islam. Can somebody say Allah Akbar? Alhaji Muhyiddin has received more than a thousand awards within and outside the country. In Washington DC, he was given award of the World Preacher. Can somebody say Allah Akbar? while in Chicago, he was given Leader of African Preacher Award. Allahu Akbar. He was also given the award of approved lecturer in New York City. Sheikh Muhyiddin is married and blessed with children, grandchildren, and great-grandchildren. Distinguished ladies and gentlemen, I present to you today that we are having the grand coronation of our father, Fadilatul Sheikh Doctor Muhyiddin Ajani Bello. Wàjáde na, náà na. yìí Ṣé wọ́n sà? I present bàbá to you. thank you. Orí nísìnyí, táwà nílòkù, káwé. Wọ́n ní bàbá alágbàjù ló máa wí láwà ní. Bàbá wa alágbàjù wọn láwọn ni wọ́n ṣíwájú wa. Láti Amiru Ondo State. Amiru Ondo State. Yes. Fún àwọn Yorùbá Land Council of Islamic Preachers. Aha. Ẹ bá a gbé tí a bàbá sórí. Káwọn Amiru tó kù náà kí wọ́n tẹ̀lé wọn ẹ chairman of the occasion wọn láti wà lẹ́gbẹ̀ẹ́ bàbá bàbá wa professor Ahmed Sọlá Òde. bàbá ìbá bọ̀ báyìí sá. torí ọlọ́run àfẹ́ kọjú àgbo Europe ẹ jọ̀ọ́ ẹ ẹgbẹ́ lọ́lẹ̀ ẹgbẹ́ lọ́lẹ̀ díẹ̀ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹgbẹ́ kí n ká àkójọ kò bí tó wà. a ní fẹ́kẹ́ nìkan kó di iwájú yìí ẹ dákun torí ọlọ́run. àní fẹ́kẹ́ nìkan kó di wájú yẹn. àwọn tí a bẹ̀ ká yọjú. ẹ jọ gbogbo ẹjọ́ ìfọ ẹ bá yí kí ní ẹ lọ́lẹ́sẹ̀. àní gbogbo ní fóònù kankan kó má dúró wájú bíbá yìí. àní fẹ́kẹ́ nìkan kó kúrọ̀sì àárín yìí. ẹni tó fẹ́ rìpọ́ọ̀tù ẹ lọ rìpọ́ọ̀tù níwájú lọ́wọ́. You can take a son from afar. àwọn tí wọ́n jókòó afẹ́kọ́ máa rí nǹkan tí because wọ́n sanwó wọlé ni. àwọn tá a bá lẹ́tọ̀ọ́ láti wà pé ká dúró. àwọn bẹ́ẹ̀ ni ṣe ní bí bàbá wa ṣe jókòó ẹjọ́ tí wọ́n bá ti wo itan ẹjọ́ ẹ yé kí màmá ẹ má bọ̀ ẹ má bọ̀ báyìí ẹjọ́ ẹjọ́ wọn dúró bẹ́ẹ̀ àárín yìí ó gbọ́dọ̀ free. no no no no please we don't want anybody here please Come no be the star. gbogbo aláìkan náà ká sọ pé aláhùnmá sọ́ọ̀lì. aláhùnmá sọ́ọ̀lì. ala sayyidina muhammadin. ala sayyidina muhammadin. wa ala alihi. wa ala alihi. wa ashabihi láti sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi wa ala ahlihi wa ashabihi wa ashabihi wa sallim wa sallim. àwọn awi ẹlẹ́kẹ̀ẹ́ta bá wí pé Allahumma. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى أهله وأصحابه وأصحابه وسلم وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنعتدي أن هدانا الله وأصلي وأسلم على سيدنا محمد واغفر للكفار والفجار صلاة تطهر لنا كل ما يريد قهرنا وتجعلنا ظاهرين غير مقهورين يا اسمك يا قهار وعلى آله حق قدره ومقداره العظيم gbogbo àwọn tó bá jẹ́ pé nítorí bàbá wa Fadilatu Sheikh bàbá wa Muideen láti wá síbí ẹ jẹ́ ká panupọ̀ ká gbé títóbi fún ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar Allahu akbar Allahu akbar kabira. الله أكبر إن دين محمد الله أكبر إن دين محمد نعم وكتابه أكوى أكوى مدينة وكتابه أكواب وأكواب قيلا abẹ́yẹ ah, kí yòókù náà kó farabalẹ̀ díẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ abábàbà wa dúpẹ́ ní ọ̀dọ̀ náà. Alhamdulillah. èmi kò lè rí báyìí ká tó lọ síbi ọ̀rọ̀ bàbá wa àkọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ náà lórí bàbá wa Muhammadu Tofik akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú. Hmm ọba adama ya ta wọn wọn ní ìzá kadàrà lọ́wọ́ àkìdá ẹ̀dá kan ẹ̀yìn ya wa ẹ̀dá kí dòkó ìfarabalẹ̀ ibi tá a dé ní ó ibẹ̀ ní ìparí iṣẹ́ gbogbo èèyàn ò lè wà lẹ́yìn bàbá wa lẹ́ẹ̀kan náà ìzá bọ́lọ̀ ń bá kádàrà wípé ìtì àdèlè wà ilẹ̀ Yorùbá yìí yóò wá di odindi bàbá wa pé ó gba góòlù ọlọ́run fi ṣe sábàbí rẹ̀ àwọn náà fúnra ara wọn wọ́n ti kọ orúkọ wọn sínú ìwé ìtàn àbá mi wà á lámà ìlímà lẹ́sà bí sọ́ni ànáhu ìzàzálàmọ́ lànàmárì yìí pàwọ́ àṣẹ nílò nítorí alójú nígbà ní wípé bá a ṣe pọ̀ tó yìí Ondo state Èkó state Ọ̀ṣun state Ọ̀yọ́ state Ọ̀yọ́ state Ọ̀ṣun state Lagos state bá a ṣe wá pọ̀ tó yìí táwa sọ pípé aláàjì wa tó gba gold àwọn ni àmírù wa ìlìmọ̀ nǹkan kan tó lọ́ra lójú ni pé bí àmírù wa bá yẹ̀yẹ́ gbogbo wa yẹ̀yẹ́ àmọ́ bá mi wa bá jẹ́ ní àpọ́nlé gbogbo wa jẹ́ ní àpọ́nlé ẹni pé bàtà tó náwó lẹ́ẹ̀kan àmírù wa tún jáde wọn lórúkọ àmírù ìtìhàd àdáwó sí wọn lápò orúkọ wọn àtẹbí wọn àti fámìlì wọn àwọn tó fún ìtìhàd ní owó one million naira ẹni tó bá mọ̀ kó wọ́n níyì lọ́dọ̀ kó sọ pé aláwọ̀ wa aláwọ̀ akíbárù. àwọn gbogbo wa láti àyèkáyè tí gbogbo wa wà a gbọ́dọ̀ gbàgbọ́ onísàlàbí ìjókòó yìí mo sọ pé ìsàkàtàkà lọ́wọ́ àkìdára àrísàlàtì ilé ìyàsíbàbà wàjàdá àkómọlúwà ọ̀fẹ́ ìràjàfà. ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ wá wá sí pé àṣà lásàtú yá ti fi làwọ̀ yìí nǹkan mẹ́ta lóde báyìí kò ní sọ fún yàn kó wọ̀ àlàásù àrísù àlùmọ́ọ̀tù bẹ́ẹ̀ bá wá wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní lówó máa ń dàbí àlá àmọ́ bọ́lá bá ta bẹ́ẹ̀ yẹn sọ́yìn lọ́wọ́ àwọn owó náà ti dé bẹ́ẹ̀ náà ní èrè bàbá wa àjà ní mélòó mélòó la fẹ́ sọ náà lọ ní ibi wípé láwọn àdìyí ta wà yìí kò sẹ́ni kan tí wọ́n lè pè mí bí tí ò ní rí kankan sọ. Hmm. ní kàbí ọdún méjìlá sẹ́yìn a pè mí ní wàásù lóògùn gbogbo ìlú ti pé wọ́n ń retí ní. bó bá tẹ̀lé. lọ́ọ̀ nìkan lọ́dọ̀ ó wò mọ́ ẹni lára ní gbogbo sẹ́tẹ̀ ṣe ó tó bẹ́ẹ̀. bó lábìrin ní Ondo kéèyàn wá sí Èkó ẹ wá má fún láyè ẹ lè sọ níbẹ̀. má sọ̀rọ̀ bàbá wa jà ní bello kì lẹ́lẹ̀ lóṣù wa mú bàbá lóṣù wa mú yìí ó wá mú bẹ̀ fún wákàtí mẹ́rin. ìtọ́kọ̀ sí wà bẹ́ẹ̀ látàárọ̀ gbogbo òmùlẹ̀ ti bàbá àti dọ́kítà bàbá wa wá fún ọ̀kadà láti gọ́ọ̀sì wọ́n á fún ọ̀kadà fún wákàtí méjì wọn fún abẹ́ wọn wọ́n á yọ̀ ọ́ látọ̀ pàdé wọn. Ah. àdúrà náà sì ti gbà nígbà ìníjọ́ náà ìṣèkọ́sẹ̀sẹ̀ nígbà bọ̀ ah. bàbá náà dọ́nà bẹ́ẹ̀ lèmi fi ń sọ fún yín pẹ̀lú gbọ́dọ̀ tiwa láti ìpínlẹ̀ Ondo tí mo jẹ́ náà ìpínlẹ̀ àwọn ẹ̀rìn tí a lè wà yìí sí lórúkọ gbogbo àwọn ọmọ aláwọ̀ tó kù pé yasariya binudumi lẹ́nu yẹn. bára ni mo yí ta wọnà ta ìgbìlà wà tọ̀ra. ẹ eh, gbọ́ mi yé sírí ń tẹ̀lé mali ká tún ti di àríwá àti lábúyá wíyá àkàtún fàṣúrì ilé ìtara àyàmọ̀ òkúra ń wà wájú àwùjọ́mọ̀ ń wà ṣé màwú mọ́tàlú wà á sì màwú kàdára. má sì ń wà mùdáwà bí wàá máa fún nù. àwọn oníwàásí kẹyìn náà la pè wọ́n àmọ́ wọ́n sọ wà lẹ́kọ̀ọ́ thousand àwọn oníkú wòlé bàbá wa ti wá ṣe wá sí fún wa lẹ́ẹ̀mẹ́ta lóde wà láyà àbílẹ̀ àbí òtún wọn tó wá bá wa tàbá tó wá wọ́n fún bàbá lọ́wọ́ bàbá wa ní ó ti pọ̀ lù ó ti pọ̀ lù ẹ máa mọ́ wọlé lọ màá sí nípa ènìyàn náà la pè wọ́n àmọ́ bàbá ló ń dá òun padà rà nígbà táwa tẹ̀sí ìmọ̀ wa ni pé nǹkan ò ṣe dáadáa lọ́dọ̀ wọn. ọba wa sọ pé lẹ́nu ẹ̀jẹ̀ olórí wa má má yàrá sẹ́yìn látàná wàkúrò máa láwùyà fún níbi látàná làwùyà sùfù làwùyà sùfù ẹni táwọn adẹ́pẹ̀ lọ́gàá wa má yà fún níbi látàná ẹni táwọn adẹ́pẹ̀ pọ́bẹ̀ bá ta tàbá pé yóò fi tẹ̀lé má láwùyà fún níbi látàná ẹni tí ọba lè sọ́ọ̀bù pọ́bẹ́mù àwọn mùsùlùmí lẹ̀ Yorùbá láwùyà fún níbi láwùyà fún níbi kò lè tọ́ka gbogbo aláṣọ pé àlọ́hùn wá ti wá wù. láti sọ pé àlọ́hùn wá ti wá wù. láti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu Akbar. lórúkọ mi babalá mashala. dáwà ní. ẹ máa mú mẹ́tò dáadáa. dáwà ní lọ́rọ̀. bàbá bàbá alágbàdì ni a fẹ́ wé láwà níyẹn. látòjó. nítorí náà ayé

kọ̀ọ̀kan ẹja fún wọn láyè àwọn tá a wà níwájú ká rọra lọ sílẹ̀ díẹ̀. Thank you.

wà níta gbogbo mi. náà kúrò lórí wáyà yẹn máa wọ́wọ́ wá ẹ̀ má jẹ́ ọ̀tá gbogbo. Aqui é o Chico, a Honore. É. Ìbàdàn. Bàbá wa àwọn ẹ̀jẹ̀ wọn ní kọ́ni ní wọn. ẹ̀yin ní kámẹ́rà ẹ̀jọ̀ ẹ̀ padà sẹ́yìn àwọn ẹ̀jẹ̀ kò rí wọn. gbogbo kámẹ́rà mọ́tò àti padà sẹ́yìn go back. ẹ̀ẹ́dì tẹ́ ẹ̀ẹ́dì go back. ẹ̀ẹ́dì tẹ́ ẹ̀ẹ́dì go back. ẹ̀ẹ́dì tẹ́ ẹ̀ẹ́dì go back.

Suleiman ọlọ́rẹ àwọn ni ẹ̀ yẹn wọ́n ti pọ̀ sí ilé àwọn fún bàbá wa lọ́wọ́ sí àgbáyé ọlọ́pàá ní san yín lẹ́sọ̀ ọlọ́rẹ láti Ìbàdàn láti wá jẹ́sà àkúnmọ́lá àbáyé jẹ́sà ẹ̀yà bísímìlà. yáṣẹ ìyàdá múlì nínú ló kọ́ o oh, my dear. ọ̀rẹ́ sọ. hello i want everybody to sit down do your job. àwọn èèyàn wà lórí ìjọba ìwé ẹ̀kọ́ tó ń lọ àti tó bá dì wọn ẹ̀rẹ́ mi máa ń bọ̀ sí. Including their fast. Including their fast. Ṣé káà máa lọ jókòó sí? Àbá àwọn gbogbo ẹni tí ó wà wà lọ́wọ́ ẹgbẹ́ bá wa sọ lẹ́yìn orí ọgbọ́n ẹgbẹ́ bá wa sọ lẹ́yìn. Ẹ̀ka pìsẹ̀ntì, ẹ má ṣe kò tẹ́ kó bàjẹ́ gẹ́gẹ́ bí. Ẹ̀gbọ́n orúkọ Adásínà ló wa, àyájú wa ṣéwù, àwọn ìtàfún àti ọ̀pọ̀ àwọn ìrọ̀lá tó bẹ̀rù. Yorùbá Yorùbá tí wọ́n ṣe ti àgbájọ lọ́sẹ̀ lọ́dọ̀ ìrẹ́ àpòjọ Yorùbá tí wọ́n wọ̀ ìbò ẹjọ́ àgbáyé ìṣúná tó ń bọ̀ tó ń sọ Yorùbá. Ẹ dákun ẹ jẹ́ ká lọ jókòó ẹ dákun ẹ dẹ́kun. ó yá yá yá ẹ jẹ́ ká lọ ká lọ jókòó. ẹ jẹ́ lọ jókòó. yá ká wọ́n fẹ́ ẹ ẹ jẹ́ ká lọ jókòó náà gbogbo àwọn ọba ọba ọba tó yẹ kí wọ́n rí bí wọ́n ṣe wé lára ní ẹ̀ẹ́dẹ́ wọ́n rí. wọ́n máa sọ ọ̀sùn má jẹ́ wọ́n yà wọ́n jọ wọ́. you see cameraman go back to the station please no back. please everybody back to your seat please. I don't want to... Thank you, ẹ jọ. Serious. máa jẹ́ kó máa ṣiṣẹ́ báyìí. Hello. ẹ jẹ́ ká lọ jòkó ẹ jọ ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká lọ jòkó afọlọ́run bẹ̀yìn afọ̀nẹ́bí Muhammad bẹ̀yìn ẹ jọ ẹ jẹ́ kí a lọ jòkó tó bá yọ kó bá tó kó gbé kámẹ́rà ní ìkọ́kúrò ń bẹ̀rẹ̀. Ah gbogbo ẹ̀yin ta ni ẹ lọ jókòó lẹ kó lójú àpò yìí. gbogbo ẹ̀yin tẹ wà lórí stéèjì ẹjọ ẹ lọ jókòó. kódà tó bá jásí pé gba ọmọ bàbá tó fẹ́ bá bàbá ya fọ́tò ni ẹ jẹ́ ń fún yín ní one minute ẹ ya fọ́tò tẹ bá rẹ̀ ti yà kẹ́ kú mẹ́kọ̀ tán yà gbogbo àwọn ọmọ bàbá ọ̀yà bísí la sẹ́ni tó fọ́ sí ọmọ bàbá ni látọ̀yọ́ ó fún wa ní one million naira bàbá wa láti kóde fún wa bí ọ̀rọ̀ ènìyàn láti orúkọ wọn ẹ̀tọ́ bá láti kájọ fún wa lù mí. Hasan Hasan. former commissioner of finance of state Èló one million naira ẹ̀ náà tiẹ̀ ẹni tá a bá rí tiẹ̀ ká lè get in touch pẹ̀lú wọn ẹni tá a bá lè get in touch pẹ̀lú àwìn lórí íńtánẹ́ẹ̀tì máa lówó ẹ̀. Ah, ó dàbí pé one minute is okay and it's gone ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ lọ jòkó ẹ ṣeun ẹ jẹ́ kí gbogbo gbogbo àwọn ọmọ bàbá jazakumullahu khairan ẹ jẹ́ ká lọ jòkó lẹ̀ gbogbo wa ọmọ bàbá làwọn ẹ jẹ́ bá ẹ jẹ́ bá jẹ́ ètò kù nísìnyí òun náà ní pé. gbogbo àwọn èèyàn wa tó wá láti ẹ́ẹ̀kì coast Abidjan I recognize you with the relationship for me sọ́dọ̀ alẹ́ bàbá bàbá bẹ́ẹ̀ ṣàdúrà sọ́dọ̀ alẹ́ nàbí yẹn ìjọ yìí ẹ̀jọ̀ nítorí ìfọ̀ ọkọ̀ wà ní ọlọ́dún ọ̀fọ́ yẹn. gbogbo àwọn ọba tí wọ́n jókòó yìí àwọn alápè wọn gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n jókòó lọ́kọ̀ wa yìí àwọn náà la fi gbogbo wọn. wọ́n á ní ìdá kó já sí pé báwo ilé kò ṣeé ṣe kò tó àwọn akáwà lórí stage náà jẹ́ kí gbogbo àwọn bàbá yà ti yá nípa gbogbo ọ̀rọ̀ ṣe ẹ jọ lórí ọlọ́run ẹ jẹ́ kí gbogbo àfà àti ọmọ tí ó kú bá wà lórí stage ẹ jẹ́ ká gbogbo orúkọ ọlọ́run bàbá wọn lọ́rẹ̀ bàbá wọn lọ́rẹ̀ ẹ jọ lórí ọlọ́run ẹ bá wa fi stage lẹ̀ gbogbo ẹ̀yin àfà àtẹwà lórí stage gbogbo àwọn kábíyèsí yìí yìí ẹ jẹ́ kí wọ́n rí wọn ayé àwọn là ń ṣe ẹ̀kọ́ ẹ̀jọ̀ lórí ọwọ́ o. àjà ara wọn bá dé àwọn ló máa fẹjọ́ wọn lọ. èyí tí ó kù nísìnyí bí bàbá ṣe ń bá bàbá olóbi I Ibrahim Ìṣọ̀lá ọlọ́run níbẹ̀ tó máa rẹ fọ́tò yìí bàbá máa máa respond sí gbogbo ètò tá a ti ṣe látàárọ̀ wọ́n lè máa kí gbogbo wa wá lẹ́sàdúrà fún wa ṣùgbọ́n níṣẹ́jú méjì kí bàbá tó bí response wọn mo bá wọlé adé ẹ̀ mọ̀ sí i mo kí bàbá wa kábíyèsí asẹ́yìn gbogbo ìlú sẹ́yìn mo kí bàbá wa onírètí ọ̀fìnrètí ní ọmọ ìjẹ̀bú kábíyèsí o olúwa jẹ́ kí adópẹ́ lórí nígbà tó pẹ́ lẹ́sẹ̀ àgbọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn ilé adé ní méjì méjì bàbá wa ṣàdúrà fún wa ṣùgbọ́n kó lè adé ó tó sọ̀rọ̀ bàbá wa ìmọ̀ọ́mọ̀ lọ́rẹ̀ wọ́n ní sàtà méjì tí wọ́n ṣe fún bàbá. bàbá wa ìmọ̀ọ́mù láti àwọn sàtì láti kékeré àbẹ́sẹ̀ àwọn ẹ̀ka méjì lókè ẹ̀lọ́ka méjì nsàlẹ̀ tó bá tayọ bẹ́ẹ̀ á gbà lọ́wọ́ yín. báyìí lè yọ sí kò lọ́wọ́ tèmi ẹkún yẹn fún. tó bá tayọ bẹ́ẹ̀ àwọn ò lọ́wọ́ yín. bisimilá. àwọn ọ̀gá bí àwọn ti tàbí dáàbò tí wọ́n abáná sí kó dà pọ̀ التي ابتعاد الوائس ناكب ومعاصر الإسلام والنفاق أنتم بأبد الله إن تصلوا ولا تتفرقوا قد جاء في القرآن يا شيخنا كن القلوب والدين لا يا شيخنا كن القلوب والدين أبا أبا أفهم olórí ilé àgbà tí wọ́n ń tí gbogbo tí ń dá ìmọ̀ gbogbo lónìí pátápátá àtẹ̀sílẹ̀ ọlọ́run. ẹ̀sìn gbẹdúmọ̀ tipẹ́tipẹ́ kì í ṣòní pẹ̀lú dáadáa. ẹ̀yin kọjá àfa ẹja bẹ̀rù ẹja dasọ̀mọ́lú làwọn fẹ́ sọ̀rọ̀ ọlọ́run. tí wàá sí wàá sọ̀rọ̀ pátá lórí wa ni pé kílẹ̀ nìkan sọ kílẹ̀ nìkan wí ẹ̀mí kọjá bọ̀ á sọ̀rọ̀ ọlọ́run lódodo ni. wọ́n ní wá àdínní láì sí àtẹ̀tọ́rù náà ṣàìdáǹtàwù wọ́n lọ fẹ́ tàwù bí yàgá. àṣìyá ọlọ́run àṣìyá àdéhùn Muhammad sallallahu alaihi wasallam ní ìlú náà wà yìí ẹ̀ṣẹ́ lọ́sọ̀ọ́ ẹgbẹ́ ìjà pẹ̀lú ọwọ́ méjèèjì ọwọ́ kọ̀ọ̀kan lè dìgbé. asa wisamu ni wá sí wọn ni abiy lasi amina ti yàgá kà. مجال الشمال asa eléyìí ni wùsàmù lè wáàsì àmì ẹ̀yẹ oníwà àmì ẹ̀yẹ wáàsì wọ̀nà ádìyí àti ìwọ̀nàmọ́ni àlẹ́sílẹ̀ tó ṣe wípé àmì láti yà dáadáa bọ́wọ́ ọdún méjèèjì ṣe tí mọ̀lẹ́lẹ́ àsìmáàlì tí ó mọ̀ ọ́ lọ́pẹ́ ìlẹ́ yẹn. ẹ̀sán àwọn ẹni eré ìkẹ́sẹ̀ ẹ̀sán dákà ń fún yàn kálásá. ọlọ́run ẹ̀sìn tábí fún ilé lè kẹ́sẹ̀ báwọn èèyàn lẹ́sìn. tàwùfíìkù pé ń gbàgbọ́ ìwùfíìkù tàbí kọ́nà. báwa àgbọ́lómi ohun báwa àṣẹ́wò tàwùfíìkù akẹ́ ń gbàgbọ́ rì ọlọ́ọ̀gbẹ́ ẹgbẹ́yọ̀ ní ọlọ́ọ̀ pàdé gbogbo bẹ́ẹ̀ lẹ́wọ̀ ọlọ́ọ̀ kò ṣe fún yín. bísí mú bá a sọ̀rọ̀ sí àbí kò rà á lọ. ọkọ yín ọwọ́ ọwọ́ yín pẹ̀lú àwòdà yìí. fi ti àtẹwá ìsìn àbílẹ̀ àwọn ọgbọ́dọ̀ kí bá wọn tó tó bí àwòdà ni. ẹ̀yin ni olórí alábòójútó fún gbogbo àwọn ìtì àdìlẹ̀wà ìsìn náà nílẹ̀ Yorùbá pátápátá. ọdún àjọ ẹ bá wa fún ẹ bá wa fà yín tẹ̀lé. ẹ bá fún bàbá wa kábíyèsí asẹ́yìn ọ̀fìn ìsẹ́yìn bá fún ọ láyè kí ẹ jọ ẹ jẹ́ kí everybody kí á kó lẹ̀. ẹ dákun ẹjọ ìyá tí ó di ẹrù mi yọ o àárín nílẹ̀ ẹlẹ́ nísìnyí ẹni bá ní ìyá tí ó kó ojú ó wà bí ó yẹ tí ẹ̀wọ́ kábíyèsí asẹ́yìn ọmọṣẹ́yìn àti àwọn olórí tí gbogbo wa sọ wá. ọwọ́ aṣẹ́gun wa bẹ́ẹ̀ ó wà bí òun ojú náà wà bí. kábíyèsí asẹ́yìn ọ̀bìsẹ́yìn ají ọtútù ah, kábíyèsí àwọn àti àwọn olórí wọn àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé kábíyèsí wa láti ìlú Ìṣẹ́yìn Ìṣẹ́yìn orò rẹ̀ mẹ́mẹ́ nínú kọ́. Ah, ṣé máa lọ ọjà rẹ. bí bàbá wa kábíyèsí orílẹ̀ wa sílẹ̀. kábíyèsí asẹ́yìn ọ̀fìn ìlú sẹ́yìn bàbá wa àwọn náà ni wọ́n ya fọ́tò pẹ̀lú bàbá wa nínú Sultan ìlú wa èsì. ọ̀dọ̀ adéwọ̀n fẹ́ kọ́lé wẹ́wẹ́ mọ́tò gbé bẹ́tí mo ní jẹ́ńdàlàyé mi ìbẹ̀rù fẹ́mi àzọ àìláde kìtọ̀ ọ̀mẹ́lẹ̀ ọ̀rọ̀ àyẹ̀wò mi ní màmá dé ìtẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹbí yóò kú pamọ́. Thank you very much. Okay, ọ̀gá káwé sí, ó jẹ́ bá a sọ̀rọ̀ mo kí bàbá wa fi kẹrìndé lò pé ẹkọ oríire o oríire náà amọ́rí ni amọ́rí o ẹ̀kọ́ ilé gbogbo àtàwọn bí lónìí wípé gbogbo nǹkan tí a bá ń ṣe a máa ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run a lè máa ṣe pẹ̀lú determination and dedication. nítorí pé gbogbo kàkà bá ṣe ọlọ́run sí ń wò wá bẹ́ẹ̀ náà kan ń bọ̀ tó ṣe pé gbogbo bá ṣe tó bá jẹ́ rere ni ọlọ́run á fi sínú àwọn ọmọ ènìyàn láti ṣe kí ni láti rẹ̀ wọ́n nítorí pé kí ni ọlọ́run ní sọ̀kalẹ̀ wá látòkè ọmọ èèyàn náà sí wa rere tí bàbá ṣe láti ìgbà tí wọ́n ẹ bọ́lá lè ṣe lè wọ́n dùn lónìí láyé nígbà tí ẹ bá pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ́ ẹ bá lọ ẹ̀yìn náà ẹ̀yìn ò dára dára lọ́wọ́ gbogbo àwọn ó tún lómi dùn fún lónìí wípé a ti rí àwọn ọmọ níbi lórí jẹ pé nípa ìgbésí ayé tí wọ́n táwọn náà ti di àfa táwọn náà ti preach nítorí pé ẹ ṣe ń wo ilé ayé yìí aṣíwájú àti ọmọ ẹ̀yìn ẹ aṣíwájú ni àwọn méjèèjì ọmọ ẹ̀yìn ló pọ̀ wá di aṣíwájú tẹ́lẹ̀ bá lè jẹ́ lídà ó gbọ́dọ̀ fi ó gbọ́dọ̀ fi ẹ̀yìn sílẹ̀ kó fi ṣe bí ọmọ ẹ̀kọ́ láti lè kọ̀tínú láti lè lẹ́gẹ́sì àti láti lè kọ̀tínú iṣẹ́ ìrìnàjò ẹ̀yẹ ṣe. àti wọ́n gbé ojú ọmọ ẹ̀yìn nígbà ẹ̀yà pàrọ̀ ẹ̀yà láti wà lọ ẹni náà ọ̀dà máa ọlọ́run ìgbé ẹni náà wọ́n foundation bí bàbá kábíyèsí náà máa pọ̀ láti bá ṣètòsà ṣùgbọ́n wáṣí ṣètòsà ṣètòsà ṣètòsà ọba kábíyèsí onílé tí ọkọ̀ ìwé. àwọn dàsí nípa ìrẹ́lẹ̀ bíi kábí káwọn ọba kábíyèsí onílé tí ọkọ̀ ìwé tẹ́kínọ̀m àwọn ni wọ́n fẹ́ bá bàbá fọ́tò ń sè aláàjì ló làwọn láti Abuja. Imam Azhar tí ìjọba Àbújá wọ́n jẹ́ iṣẹ́ two million naira wọ́n lè fi transfer rẹ̀ sí àkáǹtì wa wọ́n lè send the evidence of payment aláàjì Lukman Lawal two million naira láti Abuja. Thank you very much. Honorable Lukman Lawal pẹ̀lú àwọn ìjọba wọn kọ́ máa bọ̀ Honorable Lukman Lawal. Okay, it's on its way. Àwọn kútọ̀ ọ̀run kan máa múra sílẹ̀. Ẹ jọ ká má ti gbọ́ ọmọ fẹ́ appreciate wa. Ọ̀run ní ọ̀nà wa, àwọn ọ̀dọ́ gbọ́dà. And it's three, all the way from Abuja. Ọ̀run ní ọ̀nà wa, hello. Ọ̀run ní ọ̀nà wa, I see. Okay. Ọ̀run ní ọ̀nà wa, I see àríkó dúdì àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ bẹ́ àkórí ọ̀rọ̀ ìgbòho pọ̀ làwọn àwọn tí ìmọ̀ ìlú pọ̀ làwọn àlùkò àwọn akábíyèsí onílé tèé ilé ìyàwó ní ṣáàdà àríwá yìí tí o gbogbo ẹni tó bá gbọ́ ànábì sọ pé lórí rédíò Lagos màmá tó ń ṣe sponsor ẹ̀rẹ́ ọlọ́run sọ pé kọ́ńlá lọ́à àwọn akábíyèsí onílẹ̀-èdè àwọn ní sponsor program. wọ́n ajá wọn plé òní. ẹ́ ajá wọn plé òní. wọ́n máa plé òní. àwọn àbẹ̀ ọ̀rẹ́ olúmọ̀ ó yá yá kọ́ plé òní sí àkọlé ṣe fún bàbá ọ̀rẹ́ olúmọ̀ náà ṣe. let's make it a practice ẹ jẹ́ ká dára wa sí méjì. ojú ọ̀nà ẹni tó jí sílẹ̀ ọ̀nà ẹni tó jí nígbà tí a máa fi ṣàlàyé ọ̀rọ̀ òun ti fi sílẹ̀ o àwọn ọlọ́wọ́ máa pọ̀ sí ní gbogbo wa. Thank you.

dọ́hùn mà tó ní ìlànà pé ẹni tọ́wọ́ rẹ̀ ọ̀gá tó rí màmá tó bí màmá mi olówó ni màmá tó bí màmá mi olówó ni ọ̀rọ̀ ẹ̀rú ọ̀rọ̀ wọ̀fà ṣùgbọ́n gbogbo kan wọ̀nyí wọn ò fi bà wá jẹ́ wọn ò jẹ́ nílànà yẹn ìlànà tá a fẹ́ jẹ́ láyé nìkan ni wọ́n tó wá sí. mo dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ bá mi ṣe iná ángel náà kan. ẹyọ kan. olùkó wà láwọ ẹyọ kan. wọ́n láwọ ẹyọ kan. àtàyà tó lè là. bàbá táyà kàdùkọ́ lẹ̀. gbogbo àwọn tí mo fi ojú wò lọ tí a ń lo ìgbésí ayé pẹ̀lú ara wa nígbà tí ọlọ́mọdé ọlọ́mọsà bá ẹ̀kọ́ yíyan wa. bisimilayi iná ọ̀sán iná omi lẹ́yìn àti olùkọ́dé wọ́n máa àlọ́ kàmá lẹ́yìn àti olùkọ́dé lẹ́yìn àti olùkọ́dé ẹ̀fẹ́rù ní àdúrà بإذن ربهم من كل أمر سلام هي حتى تسمع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ àbúrò bàbá mi tí mo gbé ọ̀dọ̀ ọmọ aláìwòsàn eré yáyìí lọ́gbà nítorí yẹn. Àmín. Wọ́n dé àwọn ọmọ tí wọ́n. Ṣùgbọ́n ìgbà tí wọ́n wà lọ́dọ̀ wọn, èyí ni wọ́n máa fi ń hàn gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n. Èmi wọ́n máa ń fi ń hàn gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n. Bàbá náà tọ́jú mi kò lọ́kàn tọ́jú mi sí ìlànà. Lẹ́yìn ẹ̀ àwọn àlùfáà wa àwọn bàbá bàbá mo lè sọ pé kò sí ẹni kankan náà àwọn bàbá jọ́hún tí ò sí nù ẹni tó tọ́ mi sọ́nà. ọ̀wọ́ ọ̀gbọ́n. bàbá wa ní máa ń jọra alọ̀bì. ọ̀dẹ́gbàmọ́ wọ́ọ̀. فقام شيخ مرتضى عبد السلام رحمه الله كما تقول هو الله وتحيات لله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد التحيات لله الذاكرات لله الطيبات صلوات لله السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين mo kí bàbá mi tó wà ní bíbá ilé mi ṣé ilé wa àgbà bàbá wa àgbà láti máa hàtàrà àárọ̀ bí àyàwó àyàkà ṣe àbẹ̀yí Ibrahim Ahmed ọlọ́mọsá fún mi ní ẹ̀mí tó kù.

máa dùn pàápàá máa tún máa sọ lọ́rọ̀ pé bàbá rẹ nílọrin nígbà tí wọ́n wá kí tí wọ́n rántí wọ́n ránṣẹ́ wá kí wọ́n nígbà tí bàbá wa ọ̀tọ́dà tí wọ́n kó láyé gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà wa ni wọ́n mọ̀ pé wọ́n wá nítorí àlàáfọ̀ tí bẹ láàrin bàbá wa ṣe mọ̀tàdà àti bàbá wa kàmáyé bí ìlà àlàáfẹ̀ kọlọ́fẹ́ ìlànà yìí ni ọlọ́run láti lè sí òkéwú ọ̀kàwé wọ́n kiri ayé òkiri ayé òkiri ayé mi ò wá òkun kiri mi ò wá gíga kan kiri hmm àyájọ́ ọjọ́ òní ni mò ń dùn kò sí ẹnìkan tó lè àwọn ẹlòmíì appreciate mi débi pé mo rí àwọn tí wọ́n appreciate mi láti Amẹ́ríkà láti France tó bí ẹnì kọ̀ọ̀kan wọn gbọ́ ìró ìjókòó yìí nígbà tá a ti ṣe é tó yẹ pé nǹkan tí wọ́n sọ lẹ́nu kò lágbára kò tó bẹ́ẹ̀. èmi ò mọ̀ pé wọ́n ń sin gánà o wọ́n láàyè ọjọ́ nílùú wọ́n láàyè ọjọ́ nílùú. wà á kú ní àbáàrù masaj ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ hmm. Hmm. bàbá wa Adam alìdìlọ́ọ̀rì wọ́n pè ní àfá kánù ni bàbá máa pè ní àfá kánù ọwọ́ hmm. wá fi gàbárù yóò rú lẹ́yìn mo ní bàbá onítọ́lá ẹ pé òótọ́ ní máa borí òdodo ní yóò borí ẹ̀. ọ̀rọ̀ náà le nígbà náà wọ́n ń tábí bàbá wa sí ọ Adam pé ta ni ọ arákùnrin gàbá rí sékèké tọ́lọ́run ní ìṣe ni bàbá ní wọn máa wọn máa ṣùgbọ́n àwọn tí wọ́n ń yànjú ní ọwọ́ ní kèéjì tọ́lọ́run ní ìṣe mo ah. ní bẹ̀tà àwọn ẹnìkan sọ fún ilé ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ìtọ̀ ní bàbá ẹja máa gbé tó lọ. yọ ah. bàbá ṣàdúrà fún mi bàbá wá sí Kánò wọn ṣàdúrà fún mi mo tún wá bá wọn lẹ́kọ̀ọ́ bí bàbá tó ṣàdúrà fún mi atọ́pàdé ńlọrin bàbá tó ṣàdúrà fún mi. so ọlọ́run ní kí gbogbo ọ̀gbọ́n máa lọ déédéé ọlọ́run á máa máa ó pe àkíyèsí àwọn èèyàn tí wọ́n pè ní síbí lẹ́yìn ìdá àdéhùn wa ẹ̀sìn yìí èmi ọmọ pé mo ṣe kankan o. ọlọ́wọ́ èyí tẹ́ ẹ gbé fún mi yìí gbangba ni mo ti ń sọ yìí o ẹ̀ka tó dára sí i lọ́rùn mi wàlúùdá yẹ dáhùn sí mi lọ́rùn. iṣẹ́ mi lè gbé fún mi iṣẹ́ tí mo dá sí lọ́dọ̀ yín láti bẹ tí ń ṣe lẹ́tẹ̀tẹ̀ wá gbé fún mi. báwa bá kan máa ń jà kí a máa sọ̀rọ̀ ó sọ lórí mi èmi lè dá sí wọn a máa bú èmi náà èmi ò sì sí ńlànà àábùyàn. èsì ọ̀rọ̀ bá a bá a náà. ẹ máa wá tẹ̀sí ọ̀rọ̀ gbogbo orúmọ dáadáa báwọn yẹn ni ò sí lànà ẹ̀ ṣùgbọ́n ní ìsìn tẹ́ta tẹ́fà ní sọ́rọ̀ oníwàásí ajẹ́pẹ́ ìyìn àfà náà ti rẹ́ni láti gbọ́ wàásí nìyẹn ẹlẹ́ni kẹgbọ́ wàásí o wà á kú ní ìmọ̀lẹ́dà mẹ́sì wà á dúpẹ́ lè ó dúpẹ́ lọ nínú àṣà yàrá ọlọ́ọ̀rọ̀ àwọn ẹ̀dà kúrò ọ̀rọ̀

O, látòrí ẹni tó ṣe agbátẹrù ẹni ọ̀sà agbátẹrù rẹ̀ náà ó rí fìrìfìrì kù lóye wọn rí ṣe agbátẹrù ẹgbẹ́ wọn mọ pé kó kó ìyí tọ́lọ̀ lára wọn ẹnì kan kọ́ ọmọ lè bá ọ̀nà wo ni òfin ṣe bàjẹ́ òun náà ló ní ó kéré sí ọ̀dùn. mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ìtì àlùwà àìsí aṣọ ìtì ẹlọ́run ní ọlọ́run ní bọ́ ààrẹ yóò ní bàjẹ́ ẹni pẹ̀lú ọlọ́run ní dàrú ìṣẹ́lẹ̀ pé fún mi ò lè dáṣẹ́ o ìrìnbẹ̀yìn hmm. náà láyọ̀ máa sí ṣùgbọ́n láti àsìkò yìí lọ mo sọ fún yín pé àwọn òfin kan ń bẹ tí ìjọba ṣe mo sọ fún pẹ́sidẹ́ntì orílẹ̀-èdè yìí mo ní Tinubu ó gbìyànjú ti ta ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ bàbá sì ta bàbá sì bàbá kọ́ ó jẹ́ gbogbo tẹ́ ẹ máa ń ṣe ẹ máa kú ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àfáà kan ọkọ̀ sórí mídíà wọ́n máa kúra wọn wọ́n máa sọ̀sọ̀ kúsọ wọ́n máa ṣe tí ẹnìkan bá wá tó rìpọ́ọ̀tù lẹ́yìn àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀dẹ̀ ẹ̀wọ̀n. Ìjọba ẹ ti pè mí lóko yẹn tẹ́ ẹ gbé àwọn ọ̀dùn wá ẹ ẹ sọ fún mi pé wọ́n wé lára mi èmi ìwé lára mi. àmín láàrin láàrin pé láàrin láàrin ilẹ̀ ilẹ̀ ìlà wà láwà ní tẹ́ ẹ wé fún yìí ní àkọ́kọ́ láwà ní mo wé láyé. ọ̀rọ̀ mi ọ̀jẹ̀ mọ́láwà ní. àmín. ojú àwọn ìgbà tí wà fáà wọ́n bá sọ láwà ní mọ́ni bàbá wa máa ti ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá wò yẹn nílò àga tí wọ́n náà ló ti lè gbé àdúgbò àdúgbò àwọn ẹni ni. bàbá náà sì wí olódodo ní olódodo ní bàbá yẹn kódà àdúrà tó bá ṣe mọ́júmọ́ yóò sọ pé àdúrà tó ṣe ló wò yìí ọ gbọ́dọ̀ ṣe kílẹ̀ ó tó sú yóò sì rí bẹ́ẹ̀ tó nípa báyìí ẹ̀sọ́ ni láwà ní. ọ̀sọ́ ni kì í sọ̀rọ̀ ẹ̀yà. ọ̀sọ́ ni o pé bá gbé láwà ní fún mi lónìí ẹ sì ti gbé àwọn ìlé mi lọ́wọ́ tẹ́lẹ̀ ká tó rí gbangba ń bí ẹ dákun àjọ ṣiṣẹ́ ìyẹn àjọ tí òfin ní sábùkù lára àfa àmọ́ àfa èso lùsì àwọn àfa ìyárìnrìn òsì àwọn ni wọ́n tọrọ òsì àwọn àfa kan so kò sí ibi tí mi ò tí ì dé láyé lọ́wọ́ yìí lórílẹ̀‐èdè ilé mi èmi ò ní ìjọba kan tó dé tí mi ní àwọn alágbára láàmì wọn mo sì máa ń pọ̀ fún wọn mi níbi owó yín o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe kankankan wọ́n sọ o. Ìbá sọ àwọn àtẹ̀ bá ní ẹ̀wá dùn èmi ò sì wá ẹni kankan tó. wà á kú ní màlú fàṣẹyà lọ amàlàkú rọ̀ṣúlù wàlíwọ̀ mi lọ́nà. ẹ ní ìmọ̀ nípa àfààní àwọn àfààní ẹja àkọ́kọ́ kò dání. alákọ̀ọ́kọ́ tó máa wá lónìí àwọn èèyàn wọn máa fi fọ́tò dáwà ní ẹ̀nà. àwọn ọmọ wọn. mo ẹ ẹ iye tẹ́ fi gbéṣẹ́ fún mi nì. wọ́n wàá lọ rè ká sísàlẹ̀ àpótí. wọ́n máa rí pé tí a fi gbéṣẹ́. dáwà ní àṣẹ nìyẹn. àwọn bàbá lágbàá di bàbá ọlọ́rẹ̀ wọ́n bàbá àwọn ológun láwà ní òkú. àwọn oníláwà ní tọ́lọ́ta lẹ́yìn. wàá kò ní ìmọ̀lú. ẹ jẹ́ kí a jọ ṣiṣẹ́ ìkọ̀bẹ̀ nítorí tọ́lọ́ òòrùn bá bí aṣọ iyì ẹyẹ lọ́wọ́ àfoníwàsí tá a bá lè wọ̀. èmi ò rí ilé pírẹsidẹ́ǹtì kan àbí ilé mínísítà kan tá a lè sọ pé nǹkan báyìí afẹ́ ní Islam ẹ bá wa lọ́wọ́ sí i wà náà ìwọ́n lọ́wọ́ sí i. Insha Allah. àwọn ọlọ́tọ̀rọ̀ owó. Jésù ọ̀kan bá ti wà láàrin wa. wà náà yà àtọ̀rọ̀ owó. Bá a sì fẹ́ràn ara wa ọ́fíìsì tá a fẹ́ kọ́ níbí yóò bí àwọn olówó dáná wà lẹ̀. obìnrin ẹyọ kan bọ́lá wà nú ẹ̀mí alájà sáyẹnsẹ́ yọkọ̀ fún wa. bẹ́ẹ̀ni. bí ọ̀nàdọ̀sù. ọ̀nàdọ̀sù. ọ̀nàdọ̀sù yọkọ̀ fún wa. bàbá tó gbẹ̀yìn. alájà tó gbẹ̀yìn ni wọ́n kọ̀ fún wa. ọ̀pọ̀ nǹkan wọ̀nyí ni ẹgbẹ́ àwọn ẹni ẹgbẹ́ arìnrìn tó tó kọ̀ fún wa. ọ̀nà mo bẹ̀ wá torí tọ́lọ́. ẹ̀yin tẹ́ ẹ wá torí pé wọ́n fẹ́ sẹ̀yẹ fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ní wò sí ẹ̀ ní má yà ẹ̀ ní wàhálà kí àwọn tó ránṣẹ́ wá láti Amẹ́ríkà kí àwọn tó ránṣẹ́ wá láti Spain kí àwọn tó ránṣẹ́ wá láti France. ó yà wọ́n ti kọ́ ní London. ó kọ́ wọn ni mo kí. láti Abidjan. Abidjan gbogbo wọn ni mo bí gbogbo gbogbo àwọn wa wọn bẹ lábẹ́ ìràpátá gbogbo ni mo bí wọn pẹ́ wọ́n sí wa báyìí president Ansarudeen and the deputy president of Ansarudeen the missioner of Ansarudeen the assistant missioner of Ansarudeen the society Ansarudeen ẹ̀kọ́ yìí eh, eh, ẹ̀wọ̀n ni ẹgbẹ́ ti Abdullahi ok jamali jamali jamali. akíkọ̀ sẹ́yìn tí ò ní ẹsẹ̀ tẹ́lifù mi lé násùà násùà abẹ́rọ̀ onítúwàtà o. onítúwàtà o àwọn onítúwàtà. gbogbo ẹni lọ́ba lọ́ba. gbogbo ẹni lọ́ba lọ́ba. ṣé ọ wà dùn à. bàbá wa olùrèké. àwọn olùrèké. bàbá wa asẹ́yìn. bàbá asẹ́yìn. bàbá wa. ọlábàájí. Bàbá wa ní àwọn yìí. Bàbá ẹ̀kún bàrẹ̀ ìjẹ̀bú. Bàbá òyìn. Bàbá wa yọ onídòó. Bàbá onídòó. Olúwo náà ránṣẹ́ wá. Bàbá olúwo náà ránṣẹ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó yẹ ká sọ fún ká sọ fún. Èmi ọ̀gbẹ̀rù gbẹ ẹgbẹ́ yìí ni o. Tí bá wà ní ọkọ mi tí wọ́n máa ń yẹ̀ tí wọ́n tó sọ fún. Bẹ́ẹ̀ni. Mo dúpẹ́ wà láti wọ Lábánjí. Adúgbò náà wáyé o. Ẹ̀ ní parẹ́. Àmín àmín ẹ̀mí parẹ́ àmín ẹnu bàtà ẹdí lónìí ẹdí náà kú ifọ́ nílẹ̀ nítorí ìfẹ́ tẹ́ ẹdí sí mi ni ìfẹ́ tẹ́ ẹdí sí mi ni dáadáa yóò ní ẹ̀bàjẹ́ àmín ọ̀nà tọ́lọ̀ ní ẹ tó wà ní ìsìn ọlọ́gbọ́n wọn láti ẹ̀kọ́ àlámbà ọ̀nà ọ̀nà ní ewu yóò fà lùbáríkà sí yóò fà lùbáríkà sí àmín àtòrìn jẹ́nẹ́rà wa àhádéwà àtọ̀dàdí ìfábèmí ẹni bí a ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn òkè ó gbọ́rọ̀ mọ ọba ni wọ́n ìdílé ọba àwọn ti jáde ẹ̀ẹ́dẹ̀tọ́lọ́run fi ìsìláàmù ọ̀rọ̀ wọn lọ́rùn ní ẹ̀kẹ́lẹ̀ àgbọn dáwọn afá máa ń ṣe ẹ̀ẹ́dẹ̀kan ló wà ní wọn lára ṣùgbọ́n bí àwọn fi pẹ́ kúrò ní lẹ́nìí wọ́n sọ fún mi wọ́n ní à eléyìí tó yàtọ̀ àbí wọ́n yẹ pé ní àbá náà lè ṣe ìkí. nítorí pọ́ọ̀rọ̀ náà ń gbọ́ látàárọ̀ gbogbo ọ̀rọ̀. bẹ́ẹ̀ni bàbá wa sọ̀rọ̀ òní ọ̀la ní pòfẹ́sọ̀. bá a bá wo bó ṣe sí mọ́mọ́ yìí ọlọ́mọ wo láti fi wọn màmá. islam lórí àwọn àbọ̀ ọlọ́mọ yìí fi àyè tá ìlú wa. wọ́n kí ọmọ ìyá mi ọ̀rẹ́ mi táyé mi ìdè mi kọ́nà wọn bá wà náà nínú wa àwọn náà ní ẹ̀yìn ẹ̀yọ́ ẹ̀yẹ́ ìsáàlì ẹ̀ẹ́sì àgbàtà púpọ̀ ní ọgbọ́lọgbọ́ ẹ̀sẹ̀ ẹ̀lú Aláyíwọ̀ aláyí ìfìmẹ́ ẹgbẹ̀ẹ́bì, Pròfẹ́sọ̀ abàmì èèyàn ni abàmì èèyàn tí a bá sọ pé abàmì ọ̀la ní ìdàgbà abàmì èèyàn ni wọ́n. ọmọ pòfẹ́sọ̀ abàmì èèyàn ni wọ́n o. amẹ́ríkà láti kọ́kọ́ pàdé lọ́dọ̀ lọ́dọ̀ láti pàdé wọ́n pè wọ́n kí wọ́n wá sí amẹ́ríkà kan lọ́dọ̀ yẹn ní àpá. ìyípa àpá àti mo ti rí ti pẹ́ á padà wá fojú ara wa á padà wà lórí ọ̀rọ̀ wọ́n wá sọ ọ̀rọ̀ wọ́n ròyìn ara wọn mo wá ní sẹ́ẹ̀bọ̀ nàìjíríà márùn-ún bọ̀ mo wá ní wà síta ìṣe lẹ́kọ̀ọ́ àwọn mosi brand àwọn ẹni wá sí wọn náà kúndùn níta bọ́tà lẹ́wà wọn ní ọ̀gẹ́gẹ́ wá síbẹ̀ wọ́n wá wá bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọpọrẹ́sàn aláàjì ṣe látọ̀ọ́dún náà aláàjì mẹ́wẹ̀ ìlú wa owó tí a ń fún alọ́dọọdún wọ́n bẹ̀rẹ̀ lórí one million lọ wọ́n ọ̀pọ̀ lórí èdè fún wa wọ́n sì ní lọ́dọọdún àwọn àwọn gbọ́dọ̀ máa ṣalága àtàwọn àti bàbá wa sop babalọlá ọlọ́pọ̀ wa oníjì wọn. wọ́n ní àwọn làwọn ọmọ àṣàlá kẹrin kan kò ní kà máa wà lọ́wọ́. so bá a bá wo wọ́n wá ń fi wọ́wọ́ mílíọ̀nù lẹ̀ kú ọ̀rẹ́ ẹ̀kan wọn yẹ wá ẹ ń fi ń kún bẹ́ẹ̀ ẹ ń fi ń kún bẹ́ẹ̀ ṣé ẹ máa fi kún bẹ́ẹ̀ lọ ni aláàjì kọ́ ọ́ bá ti gbé ní ga wọ́n máa fi kún bẹ́ẹ̀. ọ̀gbọ́n wọn kú ọ̀. wọ́n ní sí ọ̀rọ̀ aláàbí nígbà náà wọ́n ná owó dá fún wa ní èkó ní bá a ṣàdúrà fún wọn ẹgbẹ́ àwọn ti gbà bá a ṣàdúrà fún wọn iṣẹ́ ọwọ́ wọn ti ṣàdúrà fún wọn. ọ̀yọ̀ information bẹ́ẹ̀ bá ní mọ́tò ńlá kan níbi ìwé ẹjọ́ gbé fún mi àti bọ́ọ̀sì àti jíìpù àtẹ́gbẹ́ ọdọọdún ọ̀sàlá mọ́tò àwọn olóòlù àwọn olóòlù wa. àwọn èèyàn ń pè ní lólówó olówó àwọn tó lówó ni ó. báyìí ni bàbá ni wọ́n tó lówó. ọdọọdún ní àwọn bá pè ní pé séwù mo fẹ́ ní a ní ọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kan alémètè tí wọ́n bá débẹ̀ á máa ṣàwàdà ni dídìde bàbá mi bá dìde wọn ní ẹ̀dá ọmọ ẹ̀dá bọ́ síta ìta tá a bá bọ́ sí owó fi mọ́tò tuntun kẹ́ ẹsẹ̀ wàhálà fún mi ó fi hàn mí. ìta máa fi ṣe dáwà. ayé wọn lọ́nà yìí àbí ọlọ́run ẹ̀ máa ń kà á nípa lẹ́yìn. Àmín. Gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún èèyàn kan kò ní túnbẹ̀. Àmín. Gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún èèyàn kan kò ní túnbẹ̀. Àmín. Gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún èèyàn kan kò ní túnbẹ̀. Àmín. A ní ẹyin pẹ̀lú ọlọ́run wá ní ìbàjẹ́. Ọlọ́run Ọlá ti tó di àjẹ́ ìwọ̀n. Ẹ dákun ẹ bá mi sá alámẹ̀sẹ̀rá kan. alámẹ̀sẹ̀rá kan. bá a ṣe sà fún aláàbí wọlá ní ọlọ́run kó wọlá náà yẹ wà bàbá mọ̀. ẹ ní máa padà sí dúró. ẹ ní máa padà sí dúró. àwọn àgbàwọ́ọ̀lù káàkiri tí mo sì lọ gbà wọ́ọ̀dù wọ́n gbà lamẹ́ríkà wọ́n gbà ní àbúdábì wọ́n gbà ní dubai so bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé tí wọ́n ti rí kí lábẹ́ ọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ máa yí lára ẹ̀ nípa ẹ̀ máa yí lára ẹ̀ wá kéde àwọn ọmọ yín ẹ̀ kéde àwọn ọmọ yín a ní ẹ̀yìn pẹ̀lú ọlọ́run ní آمين وسيدنا محمد صلى الله عليه وسلم كما سلمنا سراج وعزيزها بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ألم نشرح لك صدرا ورفعنا أنت وزرا الذي ألقى وزرا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك أبرا آمين. Àwọn àbẹ̀ ọlọ́run. Àbẹ̀ àbẹ̀. Ìjókòó àbẹ̀ ní Mọ́ṣẹ́lẹ̀ dọ̀mọ fún wa lọ́wọ́. Ẹgbẹ́ fún yín ní ànọ́dá fún rẹ̀. Láìpẹ́ láì dènà, a kò pariwo yín, a kò gbé e wá. Ẹgbẹ́ ló ṣe léyìí léyìí. A padà wá pariwo yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ká pariwo yín bá ti gbọ́dọ̀ yín bá ti fún yín níwèé ẹ̀dàgbọ̀n respond ọ́fíìsì tá a fẹ́ kọ́ sẹ́kọ̀ọ́ ń bí ìṣe ká máa kọ́ lọ́dún ká ká máa kọ́ lọ́dún méjì lórí ojúlé ti mùsùlùmí àwọn là máa kọ́ mọ́sálásí ọlọ́dún mẹ́wàá ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún hmm. èyí ṣe bá lówó lọ́wọ́ etí èmi lọ́wọ́ sí kí wọ́n pè mí sí iṣẹ́ tí a gbé lé mi lọ́wọ́ yìí mo fẹ́ lé ẹ bá wa tètè kọ́ ọ́fíìsì náà ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ní ẹ máa fi ilẹ̀ wà. ọlọ́pàá máa ṣe dáadáa fún gọ́ọ̀mù èkó. àtibẹ̀ àti ẹ tó jẹ́ dẹ́pútì yẹn. àmsá ọlọ́pàá dùn àwọn méjèèjì nù. gbogbo ogún ó ṣe láti yọrí ìlú èkó ní ìlànà ìwà Muhammad. gbogbo tí bá ń yà látàgbé kò ní ọmọ tí a bí lẹ́kọ̀ọ́ ó ti lè kó ọmọ tá a dúró lásìkò tó dàgbà lẹ́kọ̀ọ́ ó ti lè kó. lọ́wọ́ kó. ẹ wà bá wa lọ́wọ́ sí kí ọ́fíìsì àwọn ìtì àádùn yìí ó tètè ṣe é kọ́ ẹni ó lè kọ́ fún adábàdìlẹ̀ hàn ọwà. bẹ́ẹ̀ ni. nínú yín. ọwọ́ bẹ́ẹ̀ ní nítorí ìfẹ́ ní ẹni sọ́lọ́mù bẹ́ẹ̀ ní sí alẹ́ Muhammad. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ sì ní sẹ́mi ọmọ yìí náà ẹ̀ dàbọ̀ ẹni pé mo kú ní ọ ilé irú yan ṣùgbọ́n èmi èé fi ọ̀rọ̀ kùránì mi èé máa èmi èé tu lódì kọ́nà bá kórí ẹnìkan fọ́ orí ẹ̀ fọ́ náà ni kọ́nà bá kórí ẹnìkan bàjẹ́ èmi ò ní bàjẹ́ kó bọ̀ bàjẹ́ orí ẹ̀ bàjẹ́ náà ni torí wa báyìí ẹjọ́ tọ́lọ́run náà pera wa sí ẹgbẹ́ àtẹ̀kọ̀dó àwọn ológun ẹ Yorùbá wọn ní ọkọ̀ kan lọ́mọ ọwọ́ yọ yóò láti fi ọwọ́ yọ àwọn tá a gbó orí tá a fá ọwọ́ nígbà tá a wà primary school àwọn ọkọ̀ kan la fá wọ́n bá wá yọ sọnù lọ́pọ̀ kan kí ah. wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí ìwà ìwà ọjọ́ kan wọ̀ tí ò ní ṣe ní ayé ọjọ́ yìí ó sì ní ṣe. ìgbà ẹ̀rí ìgbà gbígbẹ́ ọ̀tọ̀. ìrántí tó bẹ́ẹ̀ ní payé ẹ̀yẹ ẹ̀mí já ẹ̀mí ogun. alájà tó gba góòlù alájà kan tó ní. àwọn máa ń dúró ní gbàgbé ẹ̀jẹ̀ ti sọ́jà lè kó lọ ọlọ́wà gbogbo yín kan lẹ́yìn ọjọ́ máa ní ayọ̀ṣiṣẹ́ àti ìfọ̀nbíjọ mẹ́jọ láyé àdìmọ́tì. alhamdulillah. pẹ̀lú àpẹẹrẹ pẹ̀lú tẹríba tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí kùtìnà èmi mọ̀ ọ́ sọ pé kó súnmọ́ mi. ó lè ṣe iṣẹ́ náà dáadáa. ẹ wá wo èyí ní àdófin lélẹ̀ ẹ̀tọ́ wo bàbá wọn tó máa ń kúnlẹ̀ wájú bàbá ni ẹni tí gbogbo ayé kúnlẹ̀ wájú ẹ̀ àwọn ẹ̀ kúnlẹ̀ wájú bàbá ọlọ́run ó wọn láti ẹni wa Muhammad sọ̀tọ̀tọ̀ àìsàn ọ̀sẹ̀lẹ̀ láti àdóga bóòlù adáyọ̀ mi bàjẹ́ adáyọ̀ mi bàjẹ́ bàbá mi nílò yẹn bàbá wa báyọ̀ bá Abdul wọ́n bá jẹ́ ti ìmọ̀ kí gbogbo wa ṣe wà nígbà yìí bó kí a máa kéwù ní. sàlámù alá abúlé wàhálì wàhálì náà. ẹni tí wọ́n sọ pé kéwù ni ló kì í ọ̀pọ̀ kéwù ni ló gbọdọ̀ kì í nǹkan kan ọ̀gbọdọ̀ bí ọlọ́wọ́ onímọ̀ lọ kánù ọ̀rẹ́ kí wọ́n wá lọ kánù kọ́ ọ̀gá lọ kánù kọ́ lọ ṣiṣẹ́ mi ò lè rí ṣe o ibi ọgbà náà ni ọwà so nípa báyìí ọ̀pẹ ọ̀pẹ ta fẹ́ dá lọ́dọ̀ ọlọ́run àti dá àti dá àti dá wa náà lẹ́yìn náà gbogbo àwọn ọmọ mi mo kí gbogbo yín mo kí ẹ̀yin ìyá wa nínú ilé mo kí ọmọ mi yá vice versa a sì ní ìlú àwòyọ ọ̀la nílò gbogbo tí wọ́n ṣe táwọn èyí wọ́n ṣe ìran òwúrí fún mi wọ̀láì bí mo bí ọ̀nà tí mo tọ́ wọn sí ni wọ́n wà wọ́n lè ṣe dáadáa ọlọ́run ó wọlé àmẹ́bí wa Muhammad àwọn ọmọ tí wọ́n náà tí wọ́n bí nìsín ọlọ́run fi wọ́n yà rí wọlé àmẹ́bí wa Muhammad mo kí ọmọ mi àbíkúlẹ̀ òkèrò síyà òkèrò fíyà ṣe ìdélẹ̀ ìjọba yorùbá ní ẹ̀kọ́ ọmọ bọ́lọ́mọ ẹ̀kọ́ ọmọ bọ́lọ́mọ ọlọ́pàá ti tọ́jú gbogbo wọn àwọn ìyàwó tí wọ́n fẹ́ ọlọ́run láwọn ìyàwó náà. alhamdulillah alhamdulillah. láàyè mi ò sọ fún ẹnì ní wáyé tó bí mi kẹ́ mi bá bẹ́ẹ̀ lọ ilé ọdún bá kí ọkọ̀ lọ́wọ́ lẹ́yìn náà bá sọ pé bẹ́ẹ̀ ni ìyá ọ̀dà ló. bẹ́ẹ̀ ni. wọn ò rí wọ́n gbà fúnra wọn bẹ́ẹ̀ lọ́wọ́ gbà fáwọn ọmọ yín. Amina. Lọ́wọ́ gbà fáwọn ọmọ yín. Amina. Wọ́n dá mo ṣe. Ìyá dáadáa. Ìyá dáadáa. Ọmọ àlùbáríkà ni. Ọmọ àlùbáríkà ni. Bọ̀dọ̀ àlùbá. Kí bàbá wa Abdulrahim. Kí bàbá wa Abdulrahim ṣe nínú. Àwọn ọmọ. Àwọn ní àwọn pupa tó báyìí. Bẹ́ẹ̀ni yẹn ti wá mà bẹ́ẹ̀ ní ọ̀nà ìyá lọ́wọ́ ọkàn tọ́nà bá ṣe wú ọjọ́ máa wà níbẹ̀ ní rẹ̀ àwọn àfá ọ̀nà àrà ní yálà ọ̀pá ní a fi gbogbo wà rọ́nà tí gbogbo tọ́nà ṣe fún ọ̀rọ̀ nígbà ẹ̀rí wíwà fi ṣe yíyẹ ẹgbà mi bẹ́ẹ̀ ni o ẹgbà wà bẹ́ẹ̀ mo lè bí ẹ o wàláì ní ìsì gbọ́nà pé gbọ́nà pé ìyẹn gbọ́nà ọmọ mi tí mo gbé inú ilé rẹ̀ nísìnyí lè kò mí láyé mi gbà ní. àwọn náà wà bí bàbá ah. bá ronú jọ́ mi. àwọn ti bọ̀ wá ní kí wọ́n bá mi sọ̀rọ̀ lé wò àní A. sẹ́yìn ni. Ee bàbá mi. Bàbá mi sẹ́yìn ni àbẹ̀yìn kọ́. Ee. Nígbà wo mi ni a ní à? Ẹ ní. Ọwọ́ ẹgbẹ́ ìsìn ìdàgbé pa ni. Torí bàbá yìí wọ́n yẹ pírámàlì sí púpọ̀ nígbà náà. Torí nígbà náà, à. Onú ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ mo wá ń na kíṣà sí lára. Bàbá wa tó bí àtàkì wọ́n gbìyà rẹ̀ wọ́n tún sọ pé aláàbì jẹ́ tó sọ̀wà rẹ̀ kan fún ọjọ́ ọ̀gá. Ìwàdáyé ó sì fara máa. Gbogbo ẹ̀ wá gbóná. Nígbà táyà wá dé, àdáyé náà wá ní aláìgbé ápà. Ní alábẹ́ta ìsàdé Kánò rí, àwọn ti ẹgbẹ́ wá ní n kò pe wá bàbá ní ní orí tí mo bá yà ló dẹ́wò ní ẹbí rẹ̀ yọ ọmọ ẹ̀sìn tó bá fẹ́ ẹbí rẹ̀. àwa àbáyé kò bí àwa rí pé ọwọ́ ti wọ ọwọ́ bẹ́ẹ̀ ló kù ká máa lórí ọ̀sọ̀ pé àmọ́ àmọ́ bí àtàlùkọ́ ọwọ́ ti wọ ọwọ́. lérí bá ń ṣàdúrà. ọlọ́run wa tọ sọ́nà ọlọ́run tọ sọ́nà àbí ọlọ́run kò ní parẹ́ o. àmín kò ní parẹ́ o. ti ṣe yàrá kan special síbẹ̀ fún mi. àwọn ọmọ yẹn wọ́n wà á jẹ jẹjẹjẹjẹ bí máa wẹ̀ ní wọ́n máa kó ní bí lórí àwọn ọmọ wọn máa jẹ. àbí bọ́lá ọ̀pá wọn kọ́ lẹ́lẹ́dàá. wọ́n máa ń tóbi ní ògúnfẹ́ mẹ́tẹ́rẹ́ lójúmọ́. àjẹ ajẹ láàárọ̀ ìdá tó wọ̀ ọ̀rọ̀ ọlọ́ba mi ṣàánú rẹ̀ o ọlọ́ba mi pẹ̀lú rẹ̀ o àti olówó aláwọ̀ ẹ̀ sọ́sáyẹ́tì láti Ìbàdàn tẹ̀lifíṣẹ́ kò ní bàjẹ́ o dada yóò ní bàjẹ́ o àwọn ti kó ń bí àwọn àti Òṣogbo àwọn Ìwó Àbújá Ọ̀tàbọ̀ dada yóò ní bàjẹ́ o ìyàwó aláwọ̀ ìgbàláfò náà wà sí aláyọ̀ àwọn sàlára ìyàwó sàdúrà fún wa ìyàwó ayé tó léwu mi àwọn sàdúrà tó ti kó lọ́dọ̀ lápapọ̀ alájà táwa kájọ alájà wa ìlàkó àwọn alájà wa táwa kájọ ọládọ̀sù abàmì èèyàn kan tó mọ̀ abàmì èèyàn ìyá ìdí ni gbogbo olú Ìbàdàn látòkè yìí rẹ̀. àwọn àwẹ̀ ní ọlọ́run àlẹ́ ọlọ́run fún yín àbí ọlọ́run àwẹ̀ ní òní parẹ́ àmín òní parẹ́ àmín òní parẹ́ àmín. tó o ṣe ní kò ní mo fi ròyìn rẹ̀ ń bàdàn hmm. bàbá ìmọ̀ mi sọ pé ẹ̀dá mi lórí ọlọ́mọ ọmọ yẹn náà ó láti mọ̀ ọ́ mọ̀ ẹ́ mọ̀ wọ́n ti pè ọ́ fóyè owó tó ọ̀nà jọ náà gbogbo àwọn tó lóye ní kúrúkù gbà tó lóye mú orí owó rẹ̀ náà kò ní parẹ́ o kò ní parẹ́ o òkú agbóra tí bàbá wọn tó ti ọkà gbé má má má má yọ ọmọ bàbá yọ ọmọ bàbá ní máa torí ìmọ̀ mọ̀ ń ròyìn rẹ̀ ó làwọn ròyìn rẹ̀ ní jẹta ó làwọn ọ̀rọ̀ náà bàbá dé wọ́n làwọn pọ̀ ń bá àwọn ọ̀rọ̀ wa. Wọ́n ọlọ́pàá ẹ̀kọ́ òkú ọlọ́run òní ẹ̀kọ́ ayé lára. Àmín. Bàbá bàbá ní kí o máa tẹ̀síwájú ìbátíà àti ní dúpẹ́ lẹ́yìn náà rẹ̀ tí ó kọ́ rẹ̀. Ọlọ́run ọba tó mú yín dédí nípa àdúgbò báyìí. Alifátíà bísímíláì ràhámẹ́rẹ́ ràhím. Ìmáàmù wọn sá ọlọ́run fẹ́. Aláàjì ló ń bà láti Àbújá. Sílẹ̀ olùsíbáwá ni ààrẹ two hundred thousand naira lókun alága àbújá. aliyu fatade pásítọ̀ abiola ọlọ́run wọlé àpò jàmá yìí owó tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run òbí yìí lọ́wọ́ ọlọ́run kọ́ wọlé ọlọ́run tẹ́ ẹ̀ fẹ́ kó fi lé yín lọ́wọ́ ọlọ́run tẹ́ ẹ̀ fẹ́ kó fi lé yín lọ́wọ́ ọmọ mi Muhammad awi àti dada ọmọ Amen, my friend, is you good. The Lord will. I will tell thee. I will tell thee òun ni ìfẹ́ ìṣirúdọ̀ àwọn náà ni ìṣirúdọ̀ mi ọlọ́mbà mi ṣe dáadáa fún yìí àwà pariwo ọlọ́mí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọlọ́ àpariwo ọlọ́mí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ Ìfọ́ ọba alájẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀mejì, hmm. a wà ṣe fáátì àkan á sì ayà tẹ́lẹ̀ kò sí ìyó kan á fún wa pẹ̀lú ọlọ́run lẹ́ẹ̀méje àwọn sì fa tiẹ̀. gbogbo èròǹgbà kálukú ata pàṣẹ ilé mi ọlọ́mọ wọn náà fẹ́ kí ni ọ̀tọ̀ ọlọ́dọ̀ yín kẹ́ẹ̀dì yé mi lọ́wọ́ yé gbogbo tẹ̀ ń bá fẹ́ ọlọ́run lọ́wọ́ kò sẹ́. àmín.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 both of them tó pọ̀ nísìnyí ẹ dúró kẹgbẹ́ arábàlẹ́ kẹ́ tó máa lọ both of them tó pọ̀. Dr. Chairman Planning Committee Dr. Ibrahim Bello Bismillah, both of them. Wọ́n ti fọ́tọ̀ kẹ́ fún wa. Now, أعوذ بالله jama ẹ yá sọ pé alihamudulilayi alihamudulilayi ẹ yá sọ pé alihamudulilayi ẹ sọ really appreciate gbogbo ẹ̀yin tẹ́ wá appreciate your effort we appreciate your contribution we appreciate your generosity may Allah subhanahu wa ta'ala reward you that day. we pray to Allah subhanahu wa ta'ala to save all of you to final destination. Amin ya Rabb. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا وارحمنا وهدينا وعافنا وارزقنا يا رب العالمين a dúpẹ́ fún àwọn àmírù wa alhaj akéwùgbàgbò bákan lọ fún ìbò bákan náà a dúpẹ́ fún àwọn alájà bọ́lá músé ìtẹ̀síwájú báyà a dúpẹ́ fún gbogbo kọmitì pátá gbogbo ìtìhàd bákan lọ fún ìbò wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ètò polisi ni ká ṣe àdúrà ìfi ìjókòó kọ́. èsì yálà sisters ẹ máa bọ̀ wá gbogbo wá sí bàbá wa ṣé dọ̀tọ̀ ọmọdé àdá níbi lò sultani wáìzì mo wà gbogbo wá sí wọn ó wà lórí flash òun ló wà níbà gbogbo wá sí bàbá ṣe ten thousand naira ni ó ti wà lórí flash gbogbo wá sí bàbá. ìyálọ́jà jọ́lẹ́rà ọ̀pọ̀ lọ́sẹ̀ wọ́n ti fún wa lórí ẹ̀ kan ló kù ní sè é àmì ìfẹ́ sọ̀rọ̀ ọlọ́jà ayọ̀ pẹ́ o. ok ṣé presentation of gifts. àwọn tó bẹ gbé bíìtì wá. àwọn tó bá ní bíìtì wá. alájà mìlápò alájà mìlápò ọ̀yà gbogbo mẹ́ta a ní ìpàdé lago márùn-ún rọ̀lẹ́ yìí ní hòtẹ́ẹ̀lì kílókọ̀ hòtẹ́ẹ̀lì grand pop ẹ pé nọ́mbà mi tàbí bàbá nàgbàjì tàbí ọlọ́ọ̀lù na ní ọ̀nà hamlet ìyàwó ọlọ́pàá ibẹ̀ ló wà. kókó bìlò ààrẹ olódó wọ́n fún wa ní two hundred thousand naira. alájà wa bọ́lá mú ṣe ó lè ta ayọ́kọ́ pé ẹ fẹ́ ṣe lọ́la ọlọ́run àbàbà kàsí o ọlọ́run àbàbà kàsí kò ní jẹ́ òpin ara nínú ayé yín yá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ìjọ Ansarudeen látòkè délẹ̀ pàápàá jùlọ àwọn ìjà wa Ansaria láti gbogbo branches tó fi dé Ansaria àti Kano tó fi dé ti Kútọ́nù gbogbo ẹ̀yin Ansarudeen lọ́bẹ̀rẹ̀ látòrí ìmáàmù wa Ọláòfẹ́ tí ẹ jẹ́ mẹ́mbà kọ́mítì yìí adúpẹ́ lọ́wọ́ yín o tí o bá sì support Ansarudeen ìjókòó yìí àyèmọ́ ríṣe tó báyìí ìmáàmù aláwọ̀fẹ́ látàbújá àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àzárùdíì àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo bàbá lọ́ba lọ́ba lóyè lóyè gbogbo àwọn àfáà àdúpẹ́ lọ́wọ́ yín o salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulah. isi jara sista àbáyé bẹ́ẹ̀. ẹ jọ ẹ jẹ́ ká bá bàbá ya fọ́tò ká kó bẹ́ẹ̀ àwọn tó fẹ́ ya fọ́tò pọ̀. These the Gala sisters. Are we the Allahu represent Ifi. Allahu for back and say, Ẹ you. Thank you, thank you, thank you. Ẹ ṣeun, Ọlọ́run fún àbáríkà sí i. Náà ni lákòbọ̀. Ẹ ok bàbá ti rí bàbá ti rí ọlọ́run fún àbáńkà sí ṣé wọ́n ètí yà wọ́n ti yà. lákòóbá wọn yà àwọn tàkó wọ́ọ̀nì àkóbọ̀ branch àwọn tí a ti ànú kò ní bàjẹ́ ìsìjábà ó yà ìsìjábà yìí náà yà.

ọkọ̀ kájọ ya fọ́tò.